نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا صلى الله عليه وعلى اله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 من صلى على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى Ah, ó ń fi yẹwà wípé la'in shakartum la'azidannakum tí ẹ bá dúpẹ́ fún èmi ọba adédà Allah subhanahu wa ta'ala lórí oore tí mo ṣe fún yín máa ṣe àlékún Allah subhanahu wa ta'ala tá bá mú òfin rẹ̀ wá bó ṣe fẹ́ òun gan ọba adẹ́dà ọ máa ń dúpẹ́ fún ẹ̀dá torí ọba shakur ni ọba tí máa ń dúpẹ́ ni fún ẹ̀dá èyí ni wípé tẹ́ bá ti ìdúpẹ́ fún ẹ̀dá ẹ̀ ni yóò tún jẹ́ kí tí èèyàn ṣe yẹn èyí tó tún jù yẹn lọ yóò jẹ́ kó rọ̀ èèyàn lọ́rùn láti ti ṣe fóun ló fi jẹ́ pé gbogbo ìgbà àyà ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó ń fi yé wa yí pé alladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lama'al muhsinin tí àwọn tí wọ́n ń gbìyànjú lójú ọ̀nà wa a fi ojú fún wọn ní ìmọ̀nà a fi ọ̀rọ̀ wọn lọ́rùn láti rìn kọ́lọ́ mọ́ṣáṣe ọlọ́kan nínú wọn ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi sọ pé bí oore bọ́bá ṣe lè wù kó kéré tó kéèyàn ṣọpẹ́ ó ní man la yashkuru qalilan la yashkuru kathiran ẹni tá a bá ṣe lóore kékeré tí ó dúpẹ́ tí a bá ṣe tó tóbi fún ga kò ní dúpẹ́ wa man la yashkuru nasa la yashkuru Allah ẹni tí ẹ̀dẹ́yìn àtórí tó ṣe lóore tí ò dúpẹ́ fún èèyàn tọ́lọ́n bá ṣe nǹkan fún gan kò ní dúpẹ́ ọmọ ọgbẹ́ sọ́wọ́ eléyìí náà nídìí eléyìí ní orúkọ gbogbo ẹbí Suleiman Muhammad Awad àti àwọn Ọlátúnjí àti gbogbo wa náà à ń sọ fún yín pé jazakumullahu khair wa barakallahu fikum a pè yín fún apèjẹ ẹ̀dẹ̀jẹ́ pè láàdá ẹni tí ó jẹ́ pé bẹ́ẹ̀ kí ọlọ́run bá kọ́ mọ́ fi dùn yín kọ́ mọ́ fi dùn gbogbo wa gẹ́gẹ́ bí afa ṣe ń sọ lọ síwájú ayat àwọn àmì àmì ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kì í mú wá àyàfi láti fi dẹ́rù ba ẹ̀dá wa ma nursilu l-ayati illa takhwifan Allah subhanahu wa ó ní àyè àmì wá ránṣẹ́ sí ẹ̀dá àyàfi láti dẹ́rù bà Ah, tí ó jẹ ọ̀gọ̀rọ̀ lógún jù ní yọmọlá ahad gbà tí wọ́n sọ yí pé kùsùfù shams ó máa ṣẹlẹ̀ ni wípé eclipse ni wípé báwọn ó ṣe rí bó ṣe rí bó ṣe wọ́n gbomi sílẹ̀ wọ́n gbé jígí bákan bí wọ́n ṣe wò ó oríṣiríṣi báwọn tó dẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ ìlànà ti wà fún wa ní bá ṣe ṣe ń bẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀kan náà ló ṣẹlẹ̀ nígbèsí ayé rẹ̀ sallallahu alayhi wa sallam kí ló ṣe ó jáde pẹ̀lú kòrò ojú débi wípé wọ́n ní aṣọ tó wọ̀ gan kò lè kó mára bí ń ṣe ń bọ́ léjìká rẹ̀ tó fẹ́ máa wọlẹ̀ ó wá ní kí wọ́n polongo ìpolongo ti gbogbo ìgbà tí ó bá jẹ́ kí tó bá ti jẹ́ pé nǹkan nǹkan àmì ìdẹ́rù bá ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ tó yẹ ká ṣe kí ni nǹkan ọ̀hún ó ní ìtìjá ilallah subhanahu wa ta'ala kásá di ọba adẹ́dà kí wá ni èèyàn máa fi ń sá di ọba adẹ́dà jù níṣẹ́ lẹ́yìn ìgbàgbọ́ nínú ọba adẹ́dà ó ní irun torí kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlọ́sọ ó ní as-salatu khairul irun o ó ní tọ́lọ́lá jù tó dáa jù ní tí èèyàn máa ń ṣe níṣẹ́ ló fi sọ yí pé waman istata'a an yastaghfira falyastaghfir ẹni tó bá lè kún fún irun kíkí kó kún fún irun kíkí ìyẹn nawafil nígbà tí ẹrú ọlọ́wọ́n bá kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam rẹ̀ dára àná ọbẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi pé mo lọ́dọ̀ rẹ̀ òjíṣẹ́ náà sallallahu ní kíni ó ní mo fẹ́ jẹ́ mo fẹ́ wà pẹ́kípẹ́kí kẹ́lí rẹ nínú ọgbà àlùjẹ́ náà jẹ́ ọgbìn dàlù kíyàmù òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni ó ní nǹkan mi tó béèrè ó ní ah mi ní nǹkan mi èyí tí mo fẹ́ ni kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ tọ́ka sí fún ó ní àwọn ẹ̀mí ṣe pẹ̀lú fún kí orí máa balẹ̀ ní gbogbo ìgbà sujud fi mada fi òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam náà sì wẹ̀ tí ó bá ń dààmú lórí nǹkan kan ní tó máa ń ṣe onírun kíkí àti ìdáwọ́ apádà sí tawhid ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ọba ìmọ̀sáàdì tí nǹkan bá ń dàlámù tàbí tó bá ń páyà ìmọ̀ kó máa kírun tàbí kó máa sọ gbólóhùn Allah Allah Rabbi la ushriku bihi shay'an Allah Allah ọba mi o ìní fi bọ́ owó rogún yẹn ni gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ rẹ ní ti ń wá bó bá ṣe ni tó bá ń dẹ̀ ọ̀dọ̀ rẹ náà ni tá a bá fẹ́ kó dẹ̀ tá a bá fẹ́ kí ó le náà Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó tún á fi yé wa wípé kìí ṣe nǹkan kan pé bọ́yá ẹnìkan kú tàbí ṣẹlẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ ò ní ń farú nǹkan báyìí o torí àsìkò gbà ó ní ọmọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam jáde láyé Ibrahim òjíṣẹ́ náà sọ̀rọ̀ rárá kì í ṣe torí ìyẹn àmì ọlọ́run ọba ni tí máa fi ń ṣèdẹ́rùbà fẹ́dà irun tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wá kí kò kírú ẹ̀ àrírú irun bẹ́ẹ̀ ní àkọọ́lẹ̀ kí irun kan ṣoṣo rákà kan ṣoṣo kó ní rúkú méjì kádẹ̀ ka súrà tó gùn nínú rẹ̀ torí báwo ló ṣe kí nínú ẹgbàá tó fẹsẹ̀ múlẹ̀ òní wípé lẹ́yìn suratul fatiha ó kéwú sókè kéwú tó gùn gan wọ́n ló tó ká ké suratul baqara kódìṣẹ́ ńlá ké suratul baqara sẹ́mọ̀ pé ó yàtọ̀ sí ké kí táwọn òkè ó túmọ̀ sí pé òòró yẹn gùn. ẹgbà wa náà sọ pé ìgbà tó lọ sí rúkú ó tún pẹ́ bẹ́ẹ̀ náà ìgbà tó wá dìde ní rúkú tó ṣe sẹ́mi Allahu liman hamida wọ́n ń retí pé kó lọ sí sùjádà kò lọ sí sùjádà ó tún bẹ̀rẹ̀ kíra lẹ́yìn fatiha ó tún fagùn kò tó kọ́kọ́ ni but ó fẹ́ gùn bẹ́ẹ̀ náà. tó ń túmọ̀ sí pé kí ni rákà kọ̀ọ̀kan rùkú méjì méjì ni lẹ́yìn eléyìí ló lọ sí sájídà ó tún ṣe ó ń ṣàfọ̀mọ́ ọba Allah subhanahu wa ta'ala ó tún dìde kúrò ní sájídà ó jókòó àárín ó tún na? si ó tún pẹ́ ní sẹ́jìdà náà kó tó wá dìde fún rákà ẹlẹ́kejì rákà ẹlẹ́kejì lẹ́yìn fatiha ó ka súrà sókè náà tó gùn bí tàkọ́kọ́ bọ̀t kò kan gùn tó tàkọ́kọ́ ni ó ó pẹ́ lẹ́yìn díẹ̀ ìyẹn náà tún ní rukú méjì àti dìde méjì bẹ́ẹ̀ nínú ẹgbàá wa náà sọ pé ìgbà tí ó fi parí nínú òrùn yẹn wọ́n ló ń sá síwájú ó ń sá sẹ́yìn nínú òrùn náà ó ṣe gbogbo àwọn àlẹ́ eléyìí ìgbà tó ń sá síwájú wọ́n gbé àlìjánà wọ́n gbé dẹ̀dẹ̀dẹ̀ wọ́n fi hàn án báyìí òun ṣègbìyànjú ni láti já nínú èso rẹ̀ tó ń bá rí já ni. ẹ máa jẹ́ ni títí díjọ́ gbéǹdé alikiyama ẹ n'iri jẹ tán sallallahu alaihi wa alihi wasallam gbàtó tún sá náà wọ́n fi hàn ó ní kí ni tí wọ́n fi hàn òun ó ní ná ó ní n'i ọjọ́ ìní rí ní àwọn oríṣiríṣi nǹkan àdẹ́rùbà àti ati náà fi ń jẹ̀dá tọ́lọ́wọ́n bá fi hàn mí obìnrin tó dé olóńgbò mọ́lé tí ò jẹ́ ó jáde tí ò dẹ̀ fún lóúnjẹ jẹ tó fi kú sílé mo rí bólógbò ṣe ń dì ìmọ̀ tí ń já jẹ wọ́n fi hàn mí ẹni tó kọ́kọ́ yí ìlànà ẹ̀sìn tí ànábì Ibrahim sallallahu alaihi wa alihi tó gbé wá Ni pé ọlọ́run ọba nìkan là á sìn òun là á sádi ìbínú rẹ̀ là á sá fún òun là á ṣe àfọ̀mọ́ fún mo rí báyìí bí yà ń ṣe ń jẹ́ látara pé ìyapa nǹkan pìlẹ̀ tí wọ́n gbé wá tó yapa sí. gbogbo eléyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹṣà àlàyé rẹ̀ ọwọ́ á ní tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ o ní tí kẹ́ ẹ kọ́kọ́ ṣáàṣì kẹ́ ẹ kọ́kọ́ ṣiṣẹ́ nígbìyànjú òun ni ìrún báyìí kẹ́ ẹ wá kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar kẹ́ ẹ wá máa pe gbólóhùn kan nínú àwọn azkar kí ni gbólóhùn allahu akbar ọlọ́run ọba ló tóbi jùlọ òun ló lékè lórí gbogbo nǹkan ó ní ẹ wá kún fún àdúrà nínú àdúrà tí yóò ṣe náà ni pé tọ́ òwò ọlọ́run ọba gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́lọ̀ mọ́jẹ tí wọ́n dojúrú ń bẹ̀ kó jẹ́ kí tí wọ́n dá ń bẹ̀ ó ní ẹ kún fún sàdákà sàdákà ẹ máa ṣe sàárà tó pọ̀ eléyìí pàtàkì aya eléyìí ó nìyẹn kì í ṣe léyìí nìkan ni aya ọba adédàlá subhanahu wa ta'ala torí kí ló sọ ó ní inna fi khalqi samawati wal واختلاف الليل والنهار لآيات لأولي الألباب ìyí dídá sánmà àti lẹ́ẹ̀lẹ̀ gan fúnra ara rẹ̀ bí ọlọ́run ọba bá dẹ́dà subhanahu wa ta'ala bó ṣe dá sánmà tí ò fi tẹ́ ẹ fojú rí bi ghayri amadin tarawnaha kò fi òpó kankan tẹ́ ẹ lè fojú rí báyìí òpó tẹ́ ẹ lè fojú rí kò fi kó ó fi kóró kò sí òpó tó fi kóró ẹ lè fojú rí kò sí òpó ń bẹ ok àwọn àyà tí ọba adẹ́dá ni Allah subhanahu wa ta'ala ilẹ̀ bẹ́ẹ̀ náà òòrùn di ọ̀sán ọjọ́ mọ́ ilẹ̀ ń ṣú ayé àtọ́ta ni torí pé kí ni gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn àkójọpọ̀ ọ̀sán àtòru náà la jẹ́ bílẹ̀ bá ti ń ṣú tọ́jọ́ mọ́ à ń bù kù sí ni táàfì bù táàfì bù sínú sàárè ìrìn àjò ni látìgbà tí wọ́n ti bí wa tí a lè fi pàdé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé kò sí ogún kan tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí Allah subhanahu wa ta'ala tó ní kó fi lélẹ̀ fún wa bí zikrullah ìrántí ọba adẹ́dà Allah tí Allah subhanahu wa ta'ala tí ó ti fi yé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wípé báyìí ni nǹkan báyìí báyìí láṣẹ báyìí láṣẹ báyìí láṣẹ. Allah subhanahu wa ta'ala wá fi yé wa wípé kílẹ̀ mọ́ kílẹ̀ ṣú báyìí tí ń bí ọjọ́ tí ń bí oṣù gbogbo ẹ̀ ló ló ń kà ó dẹ̀ ní ta ṣe ká ṣe ń bẹ̀ Allah subhanahu wa ta'ala inna iddata shuhuri inda Allah ithna ashara shahara yawma khalaqa samawati wal ard òǹkà oṣù tí ń jẹ́ ọdún méjìlá ni nígbà tí ọba adẹ́dọ̀ Allah subhanahu wa tó ṣe kí ni tó dá sánmà àtìlẹ́lẹ̀ ọwá ń fi yé wa wípé nínú àwọn oṣù yìí o mẹ́rin wà ń bẹ̀ hurum oṣù ọ̀wọ̀ ni wọ́n òun yà wọ́n sọ́tọ̀ kí ni ọba adẹ́dà ní ká má ṣe inú rẹ̀ ó ní ká má ṣe àbòsí àbòsí nínú ẹnigbàkigbà aburú ni ṣùgbọ́n nínú àwọn oṣù yìí aburú tó peléke ni kilo ló gbóngbó àbùsí oníṣírìkù kò sí àbùsí tó tó ṣírìkù kẹsẹ̀ ìmọ̀lẹ̀ akbar àwọn asgar ká fi nǹkan bọ́lọ́hún ọba orogún àbùsí ńlá ni ká ṣe sí nǹkan míì yàtọ̀ sí ti ntí ọlọ́run ọba tí lójì àbòsí ńlá ni lòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa fi sọ yí àwọn méjì lórí nǹkan kékeré àwọn kan ọ̀kan nínú wọn ti kẹ̀ kékeré iná wọn ti kìí big deal lọ́dọ̀ àwọn èèyàn wọ́n wá sọ pé tọ̀ ẹ tiẹ̀ bá wa dá sí bó ṣe léwu kó kéré tó ọ̀kan ń wò nínú àwọn méjèèjì pé ah, nǹkan yìí òun ò ní ìdí rẹ̀ kò lọ́lá kò ṣe nǹkan kan jẹ́ ń mẹ́nu kú wọn kúrò lára mi òun ló rọra fi kalẹ̀ tàṣẹ́bùhù ayínà wọ̀wọ̀ ìndọ̀lọ́ azim kékeré ló pè ṣùgbọ́n gbọ̀ngbọ́n níwájú ọba subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sàásìlám ní in tó sọ dèrò nánu ẹnì kejì ní ẹ́ẹ́ kétékété làásì wọ kétékété bọ́ọ̀bá rẹ lẹ́mu lọ́nà ọ̀ yàgò fún ni kọ́mọ́ kò tiẹ̀ bá àìjókòó pẹ̀lú wọn dépò pé àáwà àmọ́ báwọn àmọ́ báwọn ṣe pọ̀ ọ yàgò fún ni ara o ọ dàrú dídàrú tó dàrú látara pé ó kórìíra àfi nǹkan míì ìwé ọba adẹ́dáhùn ọlọ́run fi ṣe sábàbí oríire fún nínú tó fi ráàlì jẹ́ náwọ̀ ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra nínú gbogbo ìgbésẹ̀ tí ń bá ń gbé nínú bó ṣe ń hùwà nínú ọ̀rọ̀ sísọ nínú ròrí ọ̀tọ̀ ló ń mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ dé ilé ìmọ̀ gbogbo gbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbà tó wá ń sọ̀rọ̀ àwọn oṣù yìí ó ní ẹ̀yọ kan dá wà mẹ́ta yòókù tẹ̀léra wọn ó lè tó dá wà yìí ó ní Rajab mẹ́ta yòókù tí wọ́n tẹ̀lera wọn àwọn ni zulqada zulhijja àti muharram táwa nù oṣù táwa nù ẹ̀ kí ni ìgbìyànjú wa nínú rẹ̀ kò síjọ́ kan tí ò níṣẹ́ rẹ̀ nínú ẹ̀sìn islam pé a ah, nítorí ẹ̀ka ṣe ń bẹ̀ kò sí. kò sígbà kan tí ilẹ̀ ọmọ tí ò ní tó yẹ ká ṣe mùsùlùmí gbọ́dọ̀ mú àwọn nǹkan yìí ní ọ̀kúnkúndùn nínú àwọn àsìkò yìí ni ìtọ́wọ́ iṣẹ́ ààyè tó gbalẹ̀ jù tó gbajúmọ̀ jù ò ní wípé káṣọ yawm Ashura torí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe ba tó dé ó máa ń gbà kó tó dé Madina ti jahiliya Allah subhanahu wa ta'ala ó tọ́ka rẹ̀ sí ó dé Madina ó rí i pé àwọn Yahud wọ́n ń bá rẹ̀ àwọn Nasara náà ń bá bàrà bàrà rẹ̀ kí ló dé léèrè ní ọjọ́ tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó kó àwọn ọmọ Israel tó kó wọn yọ nínú ewu Fir'aun ní eléyìí àwọn tí wọ́n tẹ̀lé ànábì Musa sallallahu alaihi wa sallam òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ní àwa la sí Musa jù yín lọ àwọn ẹjọ́ kẹwàá Muharram tẹ́lẹ̀ ọ̀ràn yẹn ni kí Ramadan tó dé ìgbà tí Ramadan dé ó di sunna kí ló jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ lórí rẹ̀ ó ní ààwẹ̀ ọjọ́ kẹwàá oṣù Muharram ó pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ sẹ́yìn ó parẹ́ èyí ò ní í pé àṣìṣe kùsìkùsì tíyàn bá ṣe nínú ọdún tó ti kọjá ó parẹ́ kò sí nǹkan kan tó lọ́lẹ̀ nínú ẹ̀sìn Islam wípé tí ọdún tuntun bá ti dé ká máa celebrate la bó ṣe jẹ́ wípé ọjọ́ òbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọn ò ní ká celebrate ẹ̀ bákan ká ṣàjọ̀dún rẹ̀ bákan bí ìbá ṣe ń tó náà sọ wípé níjọ́ Ismail ìjọ tí wọ́n bí òun nìyẹn ntóhun fi ń máàkì ọjọ́ náà ó ní kíni àwẹ̀ gbígbà kò fi mọ ní eléyìí ó ní ọjọ́ méjì wà nínú ọ̀sẹ̀ ọjọ́ méjì ni wọ́n máa ń gbé ṣẹ̀dá lọ jábọ̀ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala òun ó wu òun kóun ó wà nínú àwẹ̀ nínú ọjọ́ yìí àwọn ọjọ́ méjèèjì torí pé kí ni kọba adẹ́dà lè sínú ojú àánú wọ̀ àwọn ọjọ́ wo yomil isnin àti yomil khamis ìgbà tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí í bẹ lọ́hùn ọba láti yọmọ ìsìnẹ̀yì ó fi bọ́ sí yọmọ sólásà láàrin irun ọ̀sán yọmọ àrùbẹ̀à lọ́lọ́run gbàdúrà. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa kan nínú àwọn sábẹ́ ibn Abbas radiyallahu anhu ó ní èmi náà ò fi lé nǹkan rí kọ́lọ́wọ́n bá wọn gbàdúrà nǹkan káwọn láyà òun kí àdúrà mọ́lẹ̀ ó lè jẹ́ pẹ̀lú àwẹ̀ wọ́n máa ṣàdúrà kíkankíkan yọmọlẹ̀ ismail yọmọ sọlásá ọyọmọlẹ̀ àbíà òun dẹ̀ mọ́ ọkàn òun máa ń balẹ̀ torí pé nítorí iṣẹ́ náà sọ́ra àtúlà ń ṣe ni lòun ń ṣe yìí nígbà tí wọ́n bá kí asiri ní yọmọ àrùbẹ̀á ọlọ́run ó fún un ní tó ń fẹ́ yóò ṣe yín sí ara rẹ̀ ni. tó ń fi túmọ̀ sí wípé ọ̀nà tiwa yìí ó ti làálẹ̀ ó ti mọ́ gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ́ra àtúlà ń ṣe sọ. So. تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أو كما قال رسول الله صلى الله عليه وسلم mo fi ń sójú òpópónà tó mọ́lẹ̀ rokoṣo tẹ́rìn tẹ́fìlé pàdé ìyọnú ọlọ́run ọba nínú ọgbà àlìjánà ibi tó mọ́lẹ̀ dé òru rẹ̀ rokoṣo lòun náà jẹ́ bíi tọ̀sán nǹkan kan ò rújú nínú òru rẹ̀ kásẹ̀ tó a máa sọpọ̀ sàn ẹnìkan ò ní ṣì í àfẹ ẹni ìparun tálẹ́ ní ìparun ẹni ìfẹ́nú tó rí ọ̀nà ńlẹ̀ tó ńlẹ̀ dẹ́gbẹ̀ẹ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ṣàlàyé léyìí kì ṣe kó ṣàlàyé léyìí nìkan ó sọ fún ó fi yé wa pé gbogbo òṣèṣì tiwa o a máa fi yapa sí àwọn tí wọ́n takojú ọ̀nà ọlọ́run ọba ni látara pé kí ni ó ní tí mo bá di ọdún míì tí mo bá dẹ̀ mí ń kẹsàn-án oṣù Muharram nítorí pé kí kí n fi yapa sí àwọn Yahud kìí ṣojú ọ̀nà yín là ń tẹ̀lé ntọ́lọ́wọ̀n ọba fi rán wa ni nínú ẹgbà wa mi tí àkójọpọ̀ rẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam òfin yé wa pé kágbájọ́ kan síwájú rẹ̀ àtijọ́ kan lẹ́yìn rẹ̀. èyí ni wípé ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá abúna fi láà ṣẹ́kìnà sheikh abdullahi bin abdulaziz bin baz rahimahullah rahmatan wasa wọ́n máa ń ṣe wọ́n máa ń gbàyàn níyànjú eléyìí wípé nínú àwọn hikma tó wà ń bẹ ní wípé rahimahullah rahmatan wasa bí èèyàn bá tiẹ̀ mísì òǹkà ọjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá yóò bọ̀ sí i yàtọ̀ sí pàǹfin yapa sí àwọn àwọn Yahud àwọn alel kitab torí pé ọjọ́ kan làwọn gbà àwa wá gba ìmọ̀ jọ́ méjì tàbí jọ́ mẹ́ta. tá a bá wọlé yọmọlẹ sinẹ àwẹ ṣùlásá àwẹ́wà àrùbíà àwẹ́wà khamis àwẹ́wà torí pé ọgọ́rùn ọjọ́ khamis òjíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀lá máa ń gba ààwẹ̀ kì í sábà fi ọjọ́ jùmọ̀ alẹ̀ láì gbà ọgọ́rọ̀ ọgbà ọjọ́ méjèèjì òjíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀lá máa ń gbà wọ́n papọ̀ ni khamis àti juma gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith tàbá fẹ́ jọ kí ló ń túmọ̀ sí un àgbà ismail sulasa arbi'a khamis àti juma pàápàá jùlọ ó ní ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọ́ka sí fún mi rẹ̀ náà sallallahu alaihi wasallam tí ń fi mú tí ń fi ní ṣìnà àlìjẹ́nà kí ló jíṣẹ́ lásán àṣìlám sọ fún ó ní alékèdè sọ́ọ̀ ààwẹ̀ gbígbà dọwọ́ rẹ̀ fẹ́ìnẹ̀wùlà mísìlùlà kò sí nítorí bí ààwẹ̀ ní tí máa mú yàn súnmọ́ lọ́hàn bá tí máa mú kéèyàn jìnnà sí apàṣì torí pé kí ni ọmọ ń gbé ẹ̀mí àti ẹni tí ń gbààwẹ̀ lọ sí martabatul ihsan gòkè kí ọmọ ṣe gbogbo nǹkan bí ìgbà tí ń rí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala yóò máa sá fún ọgọ̀ọ̀rọ̀ àwọn nǹkan tó yẹ kó sá fún torí pé kí ni ọmọ yìí pé òun gbáwẹ̀ ní tí máa ń kóyàn ró lójú ọ̀nà ọlọ́run ọba tí máa ń mú kí èèyàn tètè sóríire ààwẹ̀ àti ìrun. méjèèjì yẹn ọlágbára ìyí máa tètè fọ ẹ̀mí má ìyí dẹ̀ máa jẹ́ kí ara rọ̀ láti ṣèjọba adé rẹ̀ Allah subhanahu wa ta'ala torí eléyìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam recommend ẹ̀ pàápàá jùlọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọgbà wà pé àwọn ẹjọ́ mẹ́ta o ká má fi ṣeré nínú gbogbo oṣù ayámúlẹ́bíyìí jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá jọ́ kẹẹ̀ẹ́dógún tó ti kó sí àbí ó ti kó sí ó ti kó sí. kìí ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó tún gbà á níyànjú wípé hijama ìmá sọ kẹ́kẹ́ tá a fi fa ẹ̀jẹ̀ tọ́jẹ́ wípé kò wọ́pọ̀ lárúbáwá gan ọ̀mọ́ síwájú kó jíṣẹ́ náà sàlám tó dé torí ìgbà tó jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tó ń tó fẹ́ ṣe ìbéèrè tí wọ́n bi léèrè ni mahada èwo tún lélẹ́yìí ó ní shartatul mahjami kẹ́kẹ́ tá a máa fi ń fa ẹ̀jẹ̀ lára ni wọ́n wá bi léèrè bó lèyìn tún ṣe jẹ́ ó ní máa máa rọ́tù bí mẹ́lẹ̀hí minal malaika laylata usriya bi illa kulluhum yaquluna li ya Muhammad alayka hijama ìkọjá nínú agbo kan nínú agbo àwọn màláìka ní òru tí ọlọ́run ọba ní kí wọ́n pè mí wá bẹ̀ ń wò tí mo rìnrìn àjò isra àyàfi nínú gbogbo àwọn agbó àwọn màláìkà yìí wọ́n ń sọ fún mi pé ìrẹ́ muhammad sallallahu alaihi wa sallam ọ̀dọ̀wọ́ rẹ o má fi ìjà máa lẹ̀ láì ṣe. nínú ẹgbàá mi ó ní wọ́n ya muhammad mur ummataka bil hijama ọkọ̀ mọ̀kànlá sallallahu wa sallam. pa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láṣẹ láti máa ṣe ìjàmà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà mọ́ ọ̀rọ̀ wá tó pọ̀ lórí ìjàmà pàápàá jùlọ ó ní ìjàmà níjọ́ kẹtàdínlógún seventeen jọ́ kọkàndínlógún nineteen. àtijọ́ kọkànlélógún twenty one ó ní ìwòsàn ní kúrò nínú gbogbo àrùn sallallahu alaihi wa alihi wasallam débi pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fúnra rẹ̀ ọmọ ń ṣe ìjàmà lọ́gọ́rọ̀ ọgbà síbi méjì ibo ibi èjìká láàrin èjìká méjèèjì àti níbi ọrùn iṣan ọrùn ọmọ ń ṣe ìjàmà ó tún wá sọ fún wa wípé ìjàmà alẹ́rìík amsalu téèyàn bá ṣe ìjàmà tó ṣe láàárọ̀ kùtùkùtù kó tó jẹun òun ló dáa jù kí nìdí ó ní máa ń jẹ́ kí ọpọlọ jí wá máa ń ṣàlékún fọ́pọlọ yàtọ̀ sí pé máa mú ìwòsàn wá máa jẹ́ kí ọpọlọ ó jí. láti ṣe sọ̀rọ̀ síwájú wípé tí gbogbo nǹkan bá ti kúrò ní bí wọ́n ṣe gbé kalẹ̀ ọmọ ń dàbá mi nì ń ta àkàkún tí ìbá ṣe káǹkà nùtírà ó wípé ìṣesí àwọn haúsá ni àfẹnìkọ̀ọ̀kan tó bá lọ síta oníṣìjámọ̀ ti do nígbàjámọ̀ torí pé kí ni àmọ́ alhamdulillah àwọn nǹkan tí a fi ṣe tí ó fi rọrùn tó yẹ pé ewu tá a mọ̀ páyà nínú rẹ̀ wípé kọ́mọ́dì pé látara pé à ń lò ó àrùn míì tún wá tara abẹ̀ ṣẹlẹ̀ torí tí wọ́n fi ń ṣe tí ò bá yanjú gbogbo yẹn mọ̀ntẹ́fì ó ti kú ọ̀nbẹ nísìn torí pé ọ̀nà àgbàlódé tó pọ̀ ó wà ńlẹ̀ tá a lè gbà ṣe tá a dẹ̀ nínú àwọn ọmọ ẹ̀yà tí wọ́n rìn lójú ọ̀nà rẹ̀ alhamdulilah tó bá yẹ pé bíi ilẹ̀ dúwọ́lẹ̀ àrẹ̀bíyà ni wọ́n ti fi kún ara àwòsàn nínú àwọn ilé ìwòsàn hospitals modern hospitals tó bá fẹ́ ṣe german tó bá lọ sí Medina oríṣi tó bá lọ sí Maka oríṣi tó bá lọ sí ìhà tọ́ gbogbo ibi tó bá rìn lọ ó rí ṣe ń bẹ̀ tọba ti béèrè fún ìwọ lọ́kàn ṣọ́ àwọn kọ́wáìdì látara pé kí ni wọ́n ń gbé tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó fi lọ́lẹ̀ wọ́n ń gbé e lárugẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ látà kan bẹ́ẹ̀ ó ní wípé àníṣe ọ̀yọ́ ni wá ají ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ṣe bí bàbá ẹnìkan ojú ọ̀nà wa ti pé àgbọ́dọ̀ lọ́ọ́ máa má múlù mọ́ láǹbó mímọ́ agbọ́dọ̀ dúró tìǹtì Allah subhanahu ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam síwá nǹkan yóò ní wá ṣe é ṣe o àyàfi pẹ̀lú kíni pẹ̀lú ìwà ìmà ìmà kí ni ọlọ́run ọba sọ kí ni àlàyé òjíṣẹ́ náà sàásọ́là lórí rẹ̀ àwọn ẹni ìṣíwájú tí wọ́n bá lò báwo ni wọ́n ṣe lò ó tába ti gbọ́ eléyìí ó pọn dandan pé ká mú lò ó pọn dandan ká pèpè sí díẹ̀ àwọn aráalé wa àwọn ẹbí wa àwọn ará wa tí ìdààmú bá ń bá wa lórí pèpè yìí a gbọ́dọ̀ mú sùúrù ara rẹ̀ náà ni pé ká mú sùúrù àdẹ̀ gbọ́dọ̀ kánjú. torí irin ni tí ń bẹ lẹ́sẹ̀ alájọ wa tó pọ̀ tó jìn. tó ń túmọ̀ sí pé kó kínkín ni gbogbo ìgbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ntí kọ́kọ́ máa jẹ wá lógún ni wípé kí ni ìtọ́sọ́nà sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lórí rẹ̀. bó la ṣe ló gbà bó la ṣe lásìkò bó la ṣe rorí bó la ṣe sọ̀rọ̀ bó la ṣe wùwà níbo ló yẹ ká rìn sí níbo ló yẹ ká yẹra fún àwọn wo ló yẹ ká súnmọ́ àwọn wo ló ká jìnà sí gbogbo eléyìí a gbọ́dọ̀ mú ma eléyìí ni ó jẹ́ kí ìdúró déédéé wa fẹsẹ̀ rinlẹ̀ tá a bá ṣe léyìí ìdódédé wò ní sẹsẹ nílẹ̀ ọgọ́rọ̀ wà kó tó bímọ yóò bẹ̀lọ́n bẹ̀lọ́n bẹ̀lọ́n tó bá bímọ tán níbi ìkómọ ló ti rí wípé kò fọpẹ́ fọlọ́ gbogbo àwọn màáfíà tí ọ̀yẹ́ ká bá lọ́wọ́ mùsùlùmí lọ́ba ń bẹ̀ àgàgà tó bá tiẹ̀ wá jẹ́ pé à ń ṣègbéyàwó ni subhanallah ọ̀gọ̀ọ̀rọ̀ kàkún pé fúrúsọ̀ ni láti ṣe ìbáhà gbogbo ntọ́lọ́wọ̀n ọba ṣe ní haram. èyí tó kéré jù ní ọkọ láyọ jáde síta wọn ni wọn wá máa jó kí wọn máa mọrí èyí tó kéré jù nù ó wọ́pọ̀ kí wọ́n ṣe wife swapping àwọn tí wọ́n bá kóyàwó wọn wá síbẹ̀ àtọkọlọ́kọ wọn ní kí wọ́n exchange wọ́n ṣe ìta wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n ti ṣe náà ìsàn pé àwọn irinṣẹ́ wípé íńtánẹ́ẹ̀tì Facebook àti oríṣiríṣi wọn instrument globalization ni wípé káyé dàbá kan náà káyé lujára ayédè ti lujára lóòótọ́ ntí wọ́n ń ṣe ní US nísìn láburú wọ́n ń ṣe ń bí náà kọkùnrin ọmọ sọ pé àwọn fẹ́ra àwọn obìnrin náà fẹ́ra àwọn àmọ́ tìtẹ́lẹ̀ kò é ṣe tí ó ti di ń tọ́gba ayé kan ní ìsìndé wípé wọ́n sọ pé àwọn náà ń fẹ́ kí wọ́n fáwọn ẹlẹ́tọ́ àwọn subhanallah gbogbo orú nǹkan báwọn. nígbà tí gbogbo ẹ̀ bá ti lu jára báyìí ìgbìyànjú gbọ́dọ̀ pàtàkì sí èèyàn gbọ́dọ̀ dìde sí tí ó jẹ́ pé kí ni gbogbo ohun tí ó bá ṣe kó máa tọ̀ fínífíní pé tèmi ò gbọ́dọ̀ yapa sí ntọ́nà tí wọ́n jíṣẹ́ lọ́sọ̀lá eléyìí ni ó jẹ́ kí tiwa yàtọ̀ ní dáadáa ń ni ó jẹ́ kí tiwa dáa ń tí gbogbo ẹ̀ bá jẹ́ dojúrú tiwa ò ní bàjẹ́ ń bẹ̀ eléyìí pàtàkì eléyìí ni ká máa rán mẹ́nu eléyìí ni ká gbé sórí eléyìí ni ká torí pé ni sọ pé kí wọ́n sọ wá lẹ́nu kí wọ́n sọ kí ló jíṣẹ́ lásìlá àṣọlá ń sọ ó ní ẹni tí ń bá ń sá fún ìsọnù ẹ̀dá nínú ìbínú ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀dà dáhùn ẹ̀dáhùn wọn ò dé lágbára kan láti fi nǹkan kan fún nítọ́lọ́run ọba ọba kọ́ mọ́ wọn ò lè fún un ṣùgbọ́n ẹni tí ń bá ń sá fún ìbínú ọlọ́run ọba ọ ń sá fún ìsọnu sọ́dọ̀ ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala nínú ìbínú táwọn èèyàn sọ pé ah, àwọn ọ̀gbá tiẹ̀ ọlọ́run ó dúró tì kọ́lọ́run mọ́sá dúró tì wá kọ́lọ́run jẹ́ ká lè dúró déédéé tí yóò fi ní tí ó fi kọlifáì fún kọ́lọ́run ó dúró tì wá láyé ń bí nínú sàárè àti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Uh, ah, gbogbo àwọn àṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ ẹ bọ̀ yìí ṣàbán àtúkòónú ṣàbán bọ́ sínú ramadan rajab ṣàbán ramadan dulhijja dulqada gbogbo eléyìí kẹsìrẹ́tùl ìbáadá ntí afẹ́ ká gbà ń bẹ̀ ká mú ń bẹ̀ wọ́n ni al-istiqama ìdúró déédéé lójú ọ̀nà ọlọ́run bá a gbọ́dọ̀ túra lẹ̀ nígbà kan torí kí gbogbo ẹbí wò ó rọrùn ju wípé kárí mọ́ lọ. àti bá ṣe jẹ́ nǹkan kékeré ni ó lè má kakún kọ̀ọ̀kan wo ó lè sọ̀rọ̀ ẹ̀fẹ̀ yóò di wàhálà ó lè ṣiṣẹ́ kan lówó yìí pé ẹja ṣe báyìí ká tiẹ̀ káwa náà fi ṣe tiwọn ibẹ̀ ni wàhálà ò ti dé. ó wá ní bùkátà sí àdúà ìmọ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ bá ń gbogbo gbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kò fi eléyìí lẹ̀ nígbà kan Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ila ta'atik wọ́ọ́lọ́wọ́ ọba ọba tí ma yé ọkàn ẹ̀dá padà jẹ́ kí ọkàn tèmi ó rinlẹ̀ sójú ọ̀sìn rẹ̀ ọba tí máa ń darí ọkàn ẹ̀dá bó ṣe wù darí rẹ̀ sọ́nà kí n juwọ́ jùsẹ̀ sójú ọ̀nà rẹ̀ nìkan àdúrà ọ̀kẹ́sítẹ́tẹ́lẹ̀ istikfar káwa máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar gbogbo gbà kí láǹfààní eléyìí kò ní jẹ́ àjọra wa lójú torí pé scheme of work kò sí lọ́wọ́ wa ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ torí ìjọra ẹni lójú ọlọ́run ò fi bá wọn tí ó ṣàlẹ́ṣà tó fi ti òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò dẹ̀ ní fi bún ẹ̀dá kankan bàtà àwọn sàábé lọ sógun Badri kékeré ni wọn ọlọ́run ọba ó fi pọ́n wọlé kí ni tí wọ́n dì mọ́ ń gbàyàn òpó ọlọ́run ọba nìkan subhanahu wa ta'ala bá wọ́n lo ogun míì wọ́n ń wòye pé a'jabatuhum kasratuhum pípọ̀ wọn ọjọ́ wọn lójú kí ló ṣẹlẹ̀ <laughs> ọlọ́run bá jẹ́ kí wọ́n dáàmà gba wọn wá dáàmà tán wọ́n ní à ah, òun ọ̀bẹ ní kankan tán òun ọ̀bẹ ní kankan tán ń tí ń bẹ láàrin òun àtẹ̀dá ni òun pé òun lọ bá wa àwa dẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ògbà a gbọ́dọ̀ ṣe tahqiq al-ubudiyya lillah ìjẹ́ ẹrú wa fún òun nìkan a gbọ́dọ̀ fi rinlẹ̀ ń gbogbo ògbà tó ti bọ́ ewu ni. òfin tá a lọ tẹ̀lé nínú tó fẹ́ ṣe nínú ròrí rẹ̀ nínú sọ̀rọ̀ sí rẹ̀ tá a lọ fi jọ ọ pàtàkì ní gbogbo wa Allah subhanahu wa ta'ala sọ fún jíṣẹ́ náà sallallahu alaihi wasallam qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum wa yadkhulukum jannatin tajri min tahtiha al-anhar sọ fún wọn wípé tí wọ́n bá fẹ́ kọ́lọ́hún wọn fẹ́ràn wọn ẹ tẹ̀lé ojú ojú ọ̀nà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá ti tẹ́lé ọlọ́wọ́n fẹ́ràn yín yóò forí jìn níbi tẹ́ ẹ bá kù sí àkóyọ kan ṣoṣo fún gbogbo mùsùlùmí nù kí làkóyọ ọ̀hún gbogbo ń tá a bá fẹ́ ṣe kí ni ìlànà wa lórí rẹ̀ ká tẹ̀lé ká pèpè sí ká má jọra wa lójú lórí rẹ̀ ká má tọ́ ibi tá a bá kù sí kò sí bá a ṣe lè ṣe dáa tó a kù síbi kan òfìjẹ́ pé jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi ọlọ́run pa aláṣẹ kò sẹ́ni mọ̀ ọ̀run kí tó lọ́fi sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kírun síbẹ̀síbẹ̀ nǹkan tó bá ti sálámà kí ni nǹkan àkọ́kọ́ tí mo sọ astagfirullah astagfirullah astagfirullah ibi bí mo ṣe máa ṣe máa nìyí ibi tó bá kù sí dáríjì mi bá ń tún ṣe téèyàn bá ti ń ṣe léyìí ìgbésẹ̀ míì tí ó bá gbé lẹ́yìn iṣẹ́ òun yóò dáàjẹ́ tó ti kọjá lọ kọ́lọ́njẹ́ kó ní wọ́n dáàjà náà lọ kọ́là wọ́n dáàjẹ́ ní lọ kí ọjọ́ míì táàbà máa lò láyé kọ́ máa dá àjẹ tó ti kọjá lọ kọ́mọ̀dé àjọra wa lójú kó dára ẹ̀ṣẹ̀ wa jìn wá gbogbo gbèsè wa kọjá kájọ tó jíṣẹ́ náà sílá àlọ́ sọ́là kọ́mọ̀ wa dá lọ aláìjọ bíndẹ̀ alikiyama kọjá bá wọlé ọlá kábà wọlé ọlá kọgbà wa lẹ́rú kọjá kí a lè pèpè kádẹ̀ mú lò kádẹ̀ ṣe bó ṣe fi rán jíṣẹ́ náà sílá pẹ̀lú orílẹ̀ kó fi á ṣe àríkọ́ṣe dáadáa fún ẹ̀dá kọ́lọ́wọ́n ọba kọ́dẹ̀ fi orí jìn wá lórí ibi tá a bá kù sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد. kò ní sí béèrè pé kò ní sí béèrè kò ní sí béèrè yìí pé ṣé Tuesday ní nine ni àbí torí pé kí ni tá a bá ti bẹ̀rẹ̀ lọ́la yawmal ithnain jọ jimá láàfẹ́ alhamdulillah so ìjọ tí bá jẹ́ ń bẹ̀ yóò mú ìbéèrè pé ǹjẹ́ wà ní báyìí kò ní síyùn bẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ lọ́la ah, inshallah al-karim kì í wá ṣàwẹ̀ nìkan o èyí ó kóra aró kúrò níbi gbogbo ìbàjẹ́ ni training ni láti dúró déédéé kọ́lọ́mọ́sá fún wa ṣe kọ́lọ́mọ́jẹ́ alẹ́ dúró déédéé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum rahmatullah. Allah ya ƙara ma lafiya da ainihin nisan kwana kan alkhairi. akan batun ijama mutane da yawa suna tunanin kaman lallai kaman in kana bakin jini a jikinka shine ake yin ijama me bayani akan wannan ai kuskure ne ba dole sai kana da bakin jini ba a to akwai ciwowuka da dandama wanda an sajjala a rubutace suke malamin sunna sun tsara ne ya za a hijama a kan sunna a kan wayannan ciwoyukan don kuma insha Allah Allah na kawo lahiya tare da wayannan hijama din musamman cikin tubun nabawi na babban malami ibn qayyim jauziya rahimahullah rahmata littafi ne wanda ya yi bayani akan hijama da dam dama yanzu an fassara shi zuwa turanci na gani a cikin hausa ma akwai su wanda kamata irin yan wanmu wanda suke yan wanza mai din nan a dan tarbiyyatar da su don su gane ya kasance wannan aiki don suna yi ta farkin sunna za su samu lada kuma za su samu lada eh <laughs> ìbéèrè ọmọ ìyá wa ni wípé táwọn ẹlòmíín máa ń wò ni wípé ẹ̀jẹ̀ dúdú ni wọ́n máa ń fi ìjà máa fà kó lára tí ọgọ̀ọ̀rọ̀ máa ń dúró lé lórí nu kò rí bẹ́ẹ̀ ìdáhùn ni pé kò rí bẹ́ẹ̀ hijama ìwòsàn ni tó jẹ́ ìwòsàn súnà tó jẹ́ pé ó ní oríṣiríṣi tí ń bá ń ṣèyàn tó jẹ́ pé ó ní ọ̀nà tí yóò gbà ṣe hijama. tọ́lọ́wọ́n bá dẹ̀ fi ṣe sábàbí wípé kí wòsàn ó dé báyà afánlá Ibn Qayyim Jawziya nínú Tibbun Nabawi rẹ̀ ó ṣe àwọn àlàyé àwọn ojú ọ̀nà yìí àwọn afáàmì iná tún ṣe ìgbìyànjú tí wọ́n ṣe àlàyé lórí rẹ̀ àwa ń sọ pé àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ gbàjámọ̀ wọ́n nídìí ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí àwọn bí wọ́n ṣe ń ṣe yìí àti orí tí wọ́n ń ṣe fún kó fi jẹ́ pé látara bẹ́ẹ̀ kì í ṣe wípé owó nìkan ni wọ́n ń gbà wọ́n máa gbà ládá gan lórí rẹ̀ kọ́nà ọmọ sí àṣẹ ọlọ́run fún wọ́n tó fẹ́ bá kú lọ́fẹ̀ àwọn tí a bá ní béèrè one two three ìwọ́kọ̀ four five six seven eight nine ten àyàn tàbá gba mẹ́wàá nǹkan tó bá kù number one. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum asalaam náà ni ká béèrè ni ó ní láti sálámà. ní tí kọ́tà mọ̀ ní ìgbà tí àṣìmá tá a dá. Ah, sọ̀láṣù kò sóògbọ̀ pé a máa ń gbé kùránì tí sọ̀láṣù kò só a máa ń gbé kùránì tí a máa fi ń kírun but nínú ọ̀wọ́n tí a tún gbọ́ nígbà tá à ń lékún ni pé bí a kò fẹ́ lẹ́tọ̀ pé àgbékùnrin àjò fi lè. kìí ṣe súnà wa gẹ́gẹ́ bí mùsùlùmí wípé tá a bá fẹ́ kírun ka wá gbé kùránì tíra wa dání tí ó wàá fi di wípé ká bi mú bí ìgbà tó jẹ́ pé ìyẹn gangan lójú ọ̀nà ìkùdíẹ̀ ní ń fà á kí ni ìkùdíẹ̀ ń ìmọ̀péwọ̀ tó yẹ ká fún Quran ní máa ń bì kò wá yẹ kó di. kó dàṣà kó di tí àwọn àmọ́ fi lọ́lẹ̀ torí gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ìwọ̀ tá a ní lórí Quran àkọ́kọ́ oníkàmọ̀ọ́kà bọ́lá wọn bá ṣe fi hàn jíṣẹ́ náà sallallahu alaihi èkejì kàhà ẹ̀kẹta kàgbọ̀yé ẹ̀kẹrin tó rọ̀ mọ́ gbígbọ́ yéhun náà ká ronú jinlẹ̀ lórí rẹ̀ any condition tá a bá bára wa nísìn kí ni àlàyé Kùránì lórí rẹ̀ tó wá jẹ́ karùn tó pàtàkì ó ní pé ká múlò tàbá múlò tán ká máa bẹ lọ́wọ́ ba ibi tá a bá kù sí kọ́lọ́wọ́ forí jìyà ń bẹ̀ eléyìí pàtàkì tó bá wípé èèyàn ò èèyàn pàkànjẹ nínú eléyìí ọmọ ń fi wù ó lè jẹ́ wípé ó lè kà á níwọ̀nba ṣùgbọ́n kò ha híhá Quran kìí ṣe ń tó yẹ kó dúró ńgbà kan tọ́rẹ́ ń tọ́ ha gan ìdúró ò sí fún un mọ́ ìbẹ̀rẹ̀ ò sí mọ́ àti ṣọ́ Quran tíyẹn bá ha tán ó léwu ó dẹ̀ ó le ju kéèyàn ti ha Quran lọ téèyàn bá jókòó tó jókòó dáadáa láàrin oṣù mẹ́fà yóò ha Quran ṣùgbọ́n tí e jáde láyé ṣíṣọ́ rẹ̀ kọ́ má bọ̀ ọkàn dandan lé lórí tí ó máa ṣọ́ ní gbogbo wa ní tí fi ṣọ́ náà ni wípé kọ́ máa fi yẹn náà fìlà kọ́ máa ṣe tìláwà rẹ̀ kọ́ máa fi kírun náà. tó bá ikpe di pati mùsùlùmí pàtì ha ojú orí ò di lọ́wọ́ gẹ́gẹ́ mo ṣe sọ síwájú kan mo rí àwọn arúgbó bíi mélòó kan níwájú kaaba ọmọ nàìjíríà ni wọn bá mi tí sọ mi ìkun torí àwọn ẹlòmíì lè báyìí àwọn ọmọ nàìjíríà kọjá eighty kọjá ọdún ọdún wọ́n ti kọjá ayé tó yẹ pé gbogbo bí wọ́n ìgbìyànjú tí wọ́n ń ṣe níwájú Kaaba ni pé bí Kùránì ó ṣe dúró ìgbà tí wọ́n ha tán àwọn mẹ́rẹ̀ẹ̀rin bí wọ́n ṣe ń dì mọ́ra wọn nígbà tí wọ́n ń ṣe mọ̀rọ̀ ọjà mo rí wọn bẹ̀ eléyìí pàtàkì ní gbogbo ògbà èèyàn máa fi short èèyàn máa fi táìmù lẹ̀ fún ni láti máa ṣe gbìyànjú lórí rẹ̀ tí ò bá wá síbẹ̀ tí wọ́n bá rí pé kùsùfù ló ni tàbí kíyàmù lè láfẹ́ ẹ̀mìn tàràwí láfẹ́ kíni àwọn tí wọ́n bá ha wọ́n á tì wọ́n síwájú kí wọ́n ṣe mọ̀rọ̀ ọjà torí pé mistake wa lè wà ẹnìkan tàbí méjì nínú àwọn tí wọ́n wà níwájú tí kúránù wọn yanjú dáadáa táwọn náà rí ha tí kúránù wọn yanjú dáadáa àwọn afáàní àwọn lè gbé Kùránì dání tí wọ́n bá fẹ́ jìtá kí wọ́n pe àkíyèsí rẹ̀ sí kọ́mọ́bà yí ìtumọ̀ padà àwọn àfáà kan ní rárá kò rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé bó bá tiẹ̀ jìtá lópin ìgbà tí ìbá ṣe Suratul ló jìtá lé lórí kọ́mọ́bà lọ torí wípé àwọn ẹlẹ́sìn míì àwọn alel kitab àwọn ni nínú ìjọsìn wọn ni wọ́n máa ń gbé ìwé wọn dání هذا واحد الثاني tí à ń bá ń kírun wọ́n fẹ́ ká máa wo ibi tá a ṣe sùjádà sí ni tá a bá fi gbé Qur'an dání ànílé wo ibi tí a fi ń àhà distractions mi máa ń tún ṣẹlẹ̀ látara yípa gbé Qur'an dání afẹ́jẹ́ lọ rùkú bó lágbèsí afẹ́ dìde bó láṣẹṣe gbogbo orú nǹkan báwọn tó bá ti dà báwọn súrà tí èèyàn ó bá fi kíbi kùsù tàbí tàràwí báyìí kó jẹ́ súrà tó yúzù mọ́ tó dẹ̀gùn díẹ̀ wọ́n á dà sọ ju wípé kó wá gbẹ́kùn lọ. ọ̀n bẹ́ẹ̀ gbogbo ẹ̀ papọ̀. na na ní ti tí a bá lọ sí asájà wọn. na na lásàjà tí a fẹ́ dìde. na tí a bá ṣe tẹ̀gbìn. ṣé a tún ṣe ṣé ilẹ̀ láti ṣe rọ́fìyà yẹn àbí a lè ṣe rọ́ọ̀ṣì àbí ẹ̀ wá sí òkè nígbà tí a bá ṣe tẹ̀gbé. ọwọ́ àwọn àṣẹ ó gbòòrò ṣé kí takbiru ṣáájú ni àbí rọ́fù yẹ̀dẹ́ ó gbòòrò èké tí yẹn bá ṣe ń bẹ̀. èyí tó tẹ̀lé òun ni pé um, ní ìtàwọn pé súnà ni Ah, onísàlásàlá àsàlá wọ́n rí àlùjànnà wọ́n sáré sí àlùjànnà wọ́n dẹ̀ rí iná wọ́n sáré sí padà ṣé a lè sọ pé súnà lélẹ̀ kára náà ṣe ká sún lájú. sóòrì sóòrì sóòrì so ẹsìn ẹsìn wa ẹsìn wa ẹsìn sí kọ́mẹ́dì ẹsìn wa ẹsìn sí kọ́mẹ́dì ṣé wọ́n pé nítorí lélẹ̀. Eh, orí ni kìí ṣe wípé àròsọ kìí náà ṣe pé drama eh, kìí ṣe comedy kìí ṣe drama nítorí ni orí ni làṣẹ orí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni so ìwọ orí so n tí kí ọkàn máa ṣe ni wípé máa ronú jinlẹ̀ ni wípé ọlọ́run ló tí ń ṣẹlẹ̀ fi ń mú àmì yìí tó fi ń fi ń ṣèdẹ́rùbà fún wa báyìí so ibi tá a bá kù sí ṣe. ká kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar ká bàbàrà ọba adéda Allah subhanahu wa ta'ala ka ṣe ọ̀pọ̀lọpọ̀ sadaqat ka ní na nọmba tu. na tí wọ́n bá ṣe kápá kéésì wọn sí pé wọn ṣe eh. alhamdulilayi ọlọ́run jẹ́ àárín pẹ́ bàbá látara dáadáa pẹ̀lú àti àkókò ìbéèrè mi náà bàbá alákọ̀ọ́kọ́ ni pé alhamdulillah ní ọjọ́ sunday tí àwàtà láǹfààní láti wà ń bi nafla tí. kì í ṣe nafla sọláàtì kùsùfù yìí ṣe nafla wájib ni. na ok na. mistake táwọn kan ṣe nìyẹn. ok ó jẹ́ wájib débi pé ó ní kí wọ́n pè é mu yẹn. kọ̀dẹ̀ sẹ́ni tó tí ò sí ń bẹ̀ tí ò kírun tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá bá paláṣẹ ó ní àmì ọlọ́run ọba ni tí fi ń ṣèdẹ́rù bá ọ tó bá ti ṣẹlẹ̀ ẹ kírun tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ̀rọ̀ amúrù lélẹ́yìí náà sùwò lọ́wọ́ sọ di súnà tàbí tó sọ di súnà lá lórí gbogbo ohun tó bá paláṣẹ ọ̀ràn yẹn ni àyàfi tá a bá rẹ́ẹ̀rí tọ́wá ní pẹ̀lú ẹ̀rí ni o tó bá wúyàn lèyàn lè ṣe tí ò bá wúyàn kọ́ máa ṣe là ọ̀ràn yẹn ni. ẹ ṣeun bàbá ni pé ẹ̀dá torí irú èmi tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìjọ yẹn ó ń bà mí nú jẹ́ dìsín débi pé ìyàwó mi àtọmọ mi wọn ò láǹfààní àti ṣe ọ̀ràn yẹn mẹ́fìlá kí ló dé. reason ni pé ṣéǹjì àkọ́kọ́ láti kó wọn wá. náà kò ní ìdí kí wọ́n kó wọn wá. ìdí tó ń tọ́ àbẹ̀lẹ̀ tí a pé nínú kí ọlọ́run ọba àti ọba ọlá rẹ̀ wọ́n ti ń polongo rẹ̀ látìgbà yìí débi wípé ọkọ ìyàwó gan ń wò wípé ṣé kò ní affect marriage mo ní lójú ọ̀nà wo ó ní òun gbọ́ pé wọ́n ní kùsùfọ́ ṣẹlẹ̀ nígbà báyìí mo ní kí ló wá ṣẹlẹ̀ wọ́n nítorí ọjọ́ yẹn náà ni mo ní à tó bá ń bá wa lẹ́nu ẹ̀ ṣé bí nǹkan kan là ń ṣe lọ́wọ́ ẹ̀sìn òbòdíyà míì tó ti ṣẹlẹ̀ láàrin tá à ń ṣe lọ́wọ́ nù á dẹ̀ fi tá à ń ṣe lọ́wọ́ yẹn á fi tì á dẹ̀ polongo oorun á jáde á kéwù aláàlì ilẹ̀kùn làwọn ní yóò ṣẹlẹ̀ but kó tó ṣẹlẹ̀ akínzòrò tán so Allah subhanahu wa ta'ala ó fi yẹ wọn ni wípé ìmọ̀ yẹn wọ́n yẹn o kò perfect but ọlọ́ ìmọ̀ yẹn ó ọ̀yàwó establish kí ni yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́ ńgbà tí wọ́n ti polongo rẹ̀ pé ó ṣẹlẹ̀ yẹn kátó lọ sí hajj náà ti polongo wípé kùsùfù ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lábújá nígbà báyìí yóò ṣẹlẹ̀ ní lẹ́kọ̀ọ́ nígbà báyìí láwọn ibi báyìí báyìí báyìí yóò ṣẹlẹ̀ báyìí láti gbàyàn lèyìn ó ti kọ́ bá a ṣe kí àti àwọn ọmọdé o àtàgbà o gbogbo ibi tá a bá wà tá a bá ní kí gbogbo yẹn máa bọ̀ níbi venu eh, wòlímà eh, definitely ibẹ̀ yẹn ò lè contain èèyàn láṣà sọ gbogbo ibi tó bá ti bólú kálukú náà ni ni ó fi jẹ́ pé àwọn afáà sọ pé kò yé ṣe dandan kó jẹ́ masjid nìkan gbogbo ibi tó bá ti báyàn kéèyàn máa kí ah. àwọn tí mo rí kí kọ́lá ọba àforíjì wọn. Ah, ah, mo ń tẹ̀ láti béèrè pé tá a fi tán rẹ̀ àkàbàmọ̀ àdẹ tọrọ yọ àforíjì lọ́dọ̀ ọba àdẹ. alhamdulilayi eh, jazakallah. <laughs> <laughs> number three. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam àtàlà, kò ní ìdí sálámà. <laughs> Kọ́lọ̀ jẹ́ kárí pẹ́sà. Látàrí dáadáa. Um, àkọ́kọ́ question tó fẹ́ bèrè, ìjámọ̀ tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀sà ṣé a lè fi ti ká donate blood tí wọ́n ṣe ń sìn ṣe ó jọra wọn. wọ́n àkójọra ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣé ìyẹn náà wà nù wòsàn ṣé mùsùlùmí dẹ̀ lè ṣe. wípé kí èèyàn contribute ẹ̀jẹ̀ fún àwọn ọ̀fọ́ ọ̀tàkùn àwọn ọ̀fọ́ ọ̀tàkùn. jazakumullahu khairan. ẹlẹ́ẹ̀kejì ó yapa sí ilé ìdí ẹ̀ mo mo rí kíní kan tó jọ mí lójú hmm. ń jẹ́ òní nígbà kan ṣàlàyé ẹ̀ mọ́ ni àti kí n béèrè ń pẹ́ ẹ̀ surrogate child. now kí ni ìtumọ̀ rẹ̀ èbó nù. <laughs> ọkọ àti ìyàwó ìyàwó tí o bóyá látàrí àìlera àbí inú ti bàjẹ́ kúùmbù ti bàjẹ́ kò lè conceive oyún kò lè gbé ọmọ sínú ilé ọmọ rẹ̀ ò lè gbé ọmọ naam ilé ọmọ ẹ̀ ò lè gbọ́mọ òun àtọkọ wọn wá gba farm ọkọ wọn gba egg ìyàwó wọn wá fertilizer wọn gbé sínú tube tó bá dé certain level i think after the second forty days or first or second forty days ah wọn á transfer sínú another carrier okay. carrier yẹn ó jobìnrin míì tí òun ṣe. táwa ló bí ma ta ló lọ mọ̀ <laughs> wọ́n ní kárí iṣẹ́ tiẹ̀ ní ní ṣe wọ́n san owó ẹ̀ fún jọ tó bá ti bímọ náà ló fojú kan ọmọ yẹn mọ ẹni tó ní hẹ́ẹ̀gì àkọ́kọ́ tí ìgbà tó ń ṣèbèrè lórí ẹ̀wẹ̀ ah, ah, àti ẹtí bèrè kí ó dé ìpínlẹ̀ pọ̀pẹ́. Islam tako <laughs> Islam tako tó bá jẹ́ pé spam ọkọ àti hẹ́ẹ̀gì àwọn ni wọ́n lò tí wọ́n wá dá padà sínú ìyàwó yẹn gangan gan wọ́n kọ́ṣọ́ rẹ̀ after some times tó ti wọ́n wá gbé sínú ìyàwó yẹn gangan ọ wá ru nǹkan rẹ̀ ṣeré àfọwọ́mọ́ yìí but èyí tó jẹ́ pé ẹlòmíì ni ó gbé róòlù ìjẹ́ ìyá ta ni ó jẹ ìyàwó so gbogbo wọn yìí Islam fọwọ́ sí i ìtìfákàlẹ̀ ulama ìtìfákàlẹ̀ ulama ala dhalik gbogbo àwọn afáfẹ́ ni kò sí i. Islam ọ̀rọ̀ rẹ̀. Ah, Jazakumullahu khairan. Àwọn ìyá wa lókè béèrè pé ẹ bá wa ṣàlàyé sókè sí lórí ọ̀rọ̀ ìjàmà àwọn ò understand kí ló ń jẹ́ ìjàmà. A ní sítì fún wọn tá a ṣàlàyé rẹ̀. A ní àwọn sisters gan tẹ́tẹ́ máa ṣe. Wọ́n lọ kọ́ wọ́n máa ṣe. Wọ́n tún béèrè pé ṣé ẹni tó jẹ́ married person. Yeah ṣó lè jẹun nínú àwo kan náà pẹ̀lú nébọ̀ tí nébọ̀ yẹn nébọ̀ ọkùnrin àbọ̀kùnrin àbóbìnrin tó bá jóbìnrin èyí ń ṣe gbọ́ tó bá jọkùnrin ìbéèrè yìí ẹ̀ ń tún béèrè yìí ká fi sí pé obìnrin ẹgbẹ́ rẹ̀ ló túmọ̀ sí kò ní jẹ́ pé ọkùnrin ọlọ́kùnrin ní sọ. يعني حسن حسن للظن حسن الظن ان شاء الله so ṣùgbọ́n ti jẹ́ pé mùsùlùmí wọ́n lè tọwọ́ bọ̀ jẹun ẹni tí ì ṣe mùsùlùmí ni wípé kí wọ́n kó aró àtìbá jẹun. ẹni tí sọ ni wọ́n lè jẹun pọ̀ wọ́n ah, eh, lè ẹnìkan tún béèrè pé ṣé ó tọ́ náà wọ́n tán ọkùnrin ọlọ́kùnrin àtòbìnrin olóbìnrin wọ́n wá ń jẹun nínú àwo kaná béèrè rẹ̀ nù ìdáhùn rẹ̀ ni pé kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Islam. so wọ́n ní obìnrin náà tó lóyún sínú náà ta mọ́ra. kí ló fi ń ta mọ́ra ipe káburú mọ́ bá ṣẹlẹ̀ sí i ṣé pé káburú mọ́ bá ṣẹlẹ̀ sí ni ó dàbí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tàbí kó so òkúta mẹ́gbẹ̀ẹ́ tàbí kó so nǹkan kúdúrú kan mókè gbogbo eléyìí ọ̀nà àánú ni ọ̀nà orí burúkú ni shirk billah subhanahu wa ta'ala ntí ẹ obìnrin tó lóyún obìnrin mùsùlùmí ntí kọ́ máa kún fún ní ṣe onítàwíláàtì.

níbo ló ti wá fẹ́ rìn. number four. wọ́n bẹ̀rẹ̀ fẹ́ rìn. naam mustahil hada. Naam, may Allah preserve you in goodness. And, and you um, um, my question is different from the topic. But, but, inshallah. Um, there was a brother that was driving on the streets of Lagos. Now, so he made a turn. Okay. Now, when he made the turn, um, the police officers immediately took um, stayed on in his front and entered the car. And they told him he made a turn where the um, BRTs make turns, that cars are not make turns there. And of course, I was in the car. There, there was no sign that signified that normal private cars shouldn't turn. So she was like, they should move to the station. And he felt <laughs> he doesn't have that time and said begging. So a very serious begging and with disgust she collected 1000 naira. So the question I have now is in fourfold. What he did, is it permissible? Because he was constraining his time. And of course, when he gets to the station, it might worsen it. It might be more than the 1,000 naira. That's the first question. Is it permissible what he did by giving her that money? And the second one is, um, would it be better if he goes to the station, then calls probably some of his friends he knows are police officers? Or lawyers. Like, sorry? Or lawyers. Or lawyers, okay? Or lawyers, okay? Or lawyers that would come and um, fight the case. Interpret the case, interpret the law and all that. Yes, yes. Then um, the third one is, now, should one have a police friend officer specifically for this purpose. So if he falls into problems like this, then he contacts the person. So those are the questions. It's unfortunate. Policing is a honorable job. Policing is a honorable job. As law enforcement agents, without proper policing, the society will go into anarchy. Is that good? Is that right? Because of that, any Muslim person who is in police should show example of probity, diligence, and uh, integrity. He or she should avoid corruption and uh, dubiousness and mischief. in most cases, when you need another police person to do any job for you, it is another using a mischief for mischief in most cases. Don't do that. As for going to station, if you can give the time to go to station and invite lawyers who will now come to prove that there is no sign there that indicates that one should not turn there to fight that case to the end is safer. In the process of that fight, is jihad. You are getting reward. Because you should not contribute to the corruption of the society. لا تفسد في العبد بعد إصلاحها. A Muslim should not be part of corruption in the end society. Muslims should cut a, a clear and clean image of Islam and the, of the deen itself. It's very important. But if you are in a situation whereby your right is about to be denied you and you have no choice to give out bribery in order to to get your right the Uh, there's no way out except that. Sheikh al-Islam Ibn Taymiyyah is of the opinion that the sin of the giver and the taker will fall on the taker because you have no choice. there's no way you can do. Because otherwise, you know there are two evils now. You choose the lesser one. If you you pursue that to the end, you will lose your your property and and uh, your time and all that. But and uh, is an evil in itself. The, your contribution, your giving out is also an evil. We now weigh which one is a, a lesser one is. That's it. May Allah protect us. Modi. My question, uh, in addition to what you have just said, is somebody is uh, in need of job maybe he has graduated for like four years and uh, is without job and he got a slot and of which uh, he has been told that he should bring like uh, maybe 200,000, 500,000 to get the slot. What can a Muslim do in that kind of a situation? This is a question that comes from various states of this country. Yes, before I went for Hajj, so many people from different states of this country are asking this question. That the slot, appointment slot, employment slot were given to some party leaders. And uh, those who are deserving of these jobs were not given because they are not proteges of some of these political, you know, hang-ons. This is it. And these people have their own slots. And they sell these slots to people that uh, they've been asked to pay close to 300,000 naira to merit this slot. What do you do? The same thing. The same thing Is it your right to have this job? Certainly it is your right. It's your right to be employed. But now, for that right to be given you, demand is being made that you have to pay for it. If you can do another, look for another job, for nearer, that's better for you. May Allah believe. If you leave anything, for the sake of Allah, Allah will give you a better substitute. This is hadith of the Prophet ﷺ. When you leave a thing for the sake of Allah, Allah give you a better replacement. That is hadith of the Prophet ﷺ. You know, in this case, if they ask you to bring money, and uh, you don't have the money, and uh, it is their right to give you the job, it's better, Allah will give you a better one. But if it is not a question between death, life and death, you know, and you have the money, the sin of the taker and the giver will fall on the taker. Yes. Now. Jazakumullah khair. What, what if um, the person continuously asks, like God Godfather, Godfatherism they do now, yes. continuously asks for the money, probably temly, quarterly, and all that. No, you don't. You don't allow that. So that you that's you stop that's from the beginning. That's why it's better to stop from the beginning. If he wants to eat his job or his lot, let him eat them. Yes, that is it. Number five. Now, lórí question ti ẹni alákọ̀ọ́kọ́ béèrè lẹ́ẹ̀kan yẹn lórí tán béèrè last lórí tánàlì sọ̀sán tó máa ń lọ sí iwájú wá sẹ́yìn tà so mo rò báwọn èèyàn pariwo wípé. ọ máa ń lọ kọ́ ó lọ ó lọ wájú ó lọ ẹ̀yìn nítorí kùsùfù kan ṣoṣo ló kí kò kíjẹ ọkàn lọ ẹgbà wa tó wá lóríṣiríṣi pé a lè kí báyìí a tún lè kí báyìí a tún lè kí báyìí mistake ló wá àṣìṣe ló wá látọ̀dọ̀ ẹni tó gba ìgbà wá wá tí wọ́n wá gbé ọ̀rọ̀ fúnra wọn ló fi jẹ́ pé Imam Bukhari Sheikh islam Ibn Taymiyyah rahimahullah Ibn Abdul Ibn Qayyim Jawziyah àti Sheikh Imam Muhammad Nasiruddin al-Albani wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ tó fi tọ́ka sí fún wa yìí pé kùsùfù kan ṣoṣo lòjíṣẹ́ náà sàlám kí ọ̀nà kan ṣoṣo náà ló dé gbà kí ètò wà nínú Sahih Bukhari yẹn ìyókù tó wá lóríṣiríṣi ọ̀nà àwọn mistakes ni àwọn mistakes ni so ẹ̀ẹ̀kan ṣoṣo náà ló ṣe àwọn tó ṣe. ibi tí mo fẹ́ relate ẹ̀ mọ́ ni lórí hadith kan tó wá pípọ́nà mi sọ̀rọ̀ sọ́nà ó máa kọjá níbi igi kan náà tó jà ó sì pé sọ̀hábà kan ó tẹ̀lé níjọ́ tó kọjá lẹ́yìn tí àwọn sọ̀sán tó wá kú tán Abdullahi bin Umar ó tún kọjá ń bẹ̀ yẹn lẹ́yìn tó tún tẹ̀ báńkì ti ṣe tẹ̀ tó sì jẹ́ pé wọ́n ní gí yẹn kò sí ní ibẹ̀ so mo á fi ń rí léṣe mọ́ ìbéèrè yẹn pé ṣé èèyàn lè wo dẹ̀lílì yẹn láti náà fi ṣe ẹlẹ́kejì ń bẹ̀ lórí ọ̀rọ̀ uh, mímbà bí abẹ́ àwọn kékeré tó máa ń ṣe síbi iwájú bí tí màmá wà yín láti kírun bẹ̀ mo gbọ́ pé bóyá kò lẹ́tọ̀ nǹkan tí mo tún wá gbọ́ ni pé kò wáyẹ̀ jù láti kírun níbi hálù tó bá ti nírú nǹkan bẹ́ẹ̀. kọ́ ẹ̀tọ́ lé bọ̀dù pé yóò lè kírun bẹ́ẹ̀ èyàn ọ̀tọ̀ọ̀tún nìyẹn. the best thing ni pé kí wọ́n wú kí wọ́n wú kú bẹ́ẹ̀ tí wọ́n bá wá wu kí máa mú sọ̀kalẹ̀ ara afọ́nṣẹ́ bọ̀dí pé ká má kírun mọ́ṣáláṣí pàápàá torí yẹn èyí tó ti fẹ́ ó ti fẹ́ kọjá ó ti fẹ́ kọjá. jazakumullahu number six. ìbéèrè mi tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé téèyàn bá fẹ́ ṣe ìyàwó bí èmi bá ń sìn mo fẹ́ ṣe ohun bọ́dọ̀ náà. o ti ṣe àwò. mi ti ṣe. bisimila bisimila bisimila ọpẹ́ o ọpẹ́ náà ọpẹ́ ọpẹ́. àwọn ìgbà tí a lọ dájọ́ mi ti gbọ́ àgbọ́yé lórí ọ̀rọ̀ eh. ìyàwó àmọ́ ìgbà tí mo gbọ́ ìkànṣẹ́ tó wá aṣojú mi ní Sunday tó kọjá ta lọ ṣe níṣẹ́ rí àmọ́ mo wá try láti nígbà tásìkò ń bẹ̀ mo lọ ráwọn mo sọ fún ìyá ìyàwó mi pé bá a ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ mọ́ o pé a nílè gba alága dúró mọ́ àfi olórin mọ́. gbogbo nǹkan tó dẹ̀ ń sọ fún mi ni pé ọlọ́run ní jẹ́ kí n róṣì o pé ṣafẹ́ ṣọ̀fọ̀ ni kíní kan ìgbà tí ìgbà tó ń sọ fún mi kò sẹ́nibọ́dì ń bẹ̀ èmi àti wọn náà ni a jọ ń sọ but ìgbà tí ẹnìkan wá wọlé ẹni ẹ náà wá ń bíbà mo wá ń ṣàlàyé nǹkan tó ń sọ fún mi fẹ́ni yẹn kò ó ti tó bí a bíi fifteen minutes tó tún wá pè mí padà pé àìrọ́ o bóyá mo ti lọ join àwọn tẹ̀blíkì ni mo ti lọ ṣe kinní kan ni pé mi ní róṣì o kinní kan ó ṣàn ṣe gbogbo ẹ̀ but nǹkan tó ṣàn tí mo wá fẹ́ béèrè ń sìn ni pé padà àwọn ti ní. ìbéèrè mo ní ìbéèrè kékeré kan kí ni tí a ṣe ní yọmọ àtàbí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe níjọ́ ahad tí ó tọ́ka bó ṣe lè wù kó kéré tó sóṣì ṣóúnjẹ ni ò tó ajẹ ni àbíbi tá a gbà ni ò tó ni ò yẹjú ó dùn mí tọ́ sí bẹ́ẹ̀ àbí múra àwọn tí wọ́n wá síbẹ̀ ni ò ni ò bójú mu. ó wá dùn mí sí wọn sí bẹ́ẹ̀. <laughs> gbà sí nǹkan tí àwa ń sọ ni pé tí wọ́n bá gbà tí tèmi sọ lérò tí mo ṣèrò lọ́kàn mi ni pé tó bá gbà tèmi ṣe fẹ́ hmm. màá ṣe tó bá wá gbà tí mo ṣe fẹ́ tó yẹ pé ọ̀nà tí àwọn sọ pé àwọn fẹ́ tọ̀ yẹn pé bẹ́ẹ̀ ni ká ṣe ṣe pé ṣé mo nẹ́tọ̀ láti bá wọn ṣe bẹ́ẹ̀. ìwọ àtìyàwó rẹ ẹ gbọ́dọ̀ rẹ̀ dáa o mo ti ṣàlàyé fún òun náà dẹ̀ ti gbọ́ òun tún fẹ́ máa lọ òun fẹ́ máa gbọ́ wá sí bíi bíi kéèyàn máa wá síbi irú bíbà bọ̀wọ̀n nígbà láàyè. wọ́n ń gbà láàyè. òun wá ní pé ìgbà tí mo sọ fún ní ẹ̀yìn èyí tí mo sọ ẹ̀ ó ní pé mi bá ti má sọ fún wọn pé ká jọ ṣe níbọ̀ ibẹ̀ ṣe pé tèmi àtòun bá ti jọ wá ń gbé o àwa mọ nǹkan tàbí ṣe pé àwọn pé nǹkan tí nǹbá ṣàṣe lòun máa ṣe. ẹ̀sìn ẹ̀sìn ní ìgbéyàwó tí èèyàn dẹ̀ ń jẹ̀nà lórí ẹ̀sìn ní pípọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ wa kí ọlọ́run bá tó wá gbà lọ́wọ́ ẹ̀dá ó gbọ́dọ̀ jọ ìlànà oníṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà lọ́mọ bíbí oníbàṣe bímọ ọmọ bíbí náà ẹ̀sìn náà ni bẹ́ẹ̀ náà lọ́mọ bí ọmọ títọ́ ọmọ títọ́ ẹ̀sìn ló náà òjíṣẹ́ náà sàásìlà ó fọmọ fọ́kọ ó fẹ́yàwó ó dẹ̀ fẹ́ wọ́n fẹ́yàwó fún ẹ̀ńtọ́jọ́mọ fún ẹ̀ńtọ́jọ́mọ gbogbo eléyìí ni ìlànà wà lórí rẹ̀ bàbá jẹ̀gbádùn àbí tá a bá dunnú ó ní bá a ṣe ṣe tó fi jẹ́ pé ìdùnnú yẹn bá a ṣe ṣe yẹn a máa gbalada lórí rẹ̀ jíjẹ mímu níbi àjọ à ń ṣèyàwó kì í ṣe súnà ọ̀ràn yẹn ni bó ṣe lè wù kó kéré tó bí ipa ò bá sí a lè rọra pè ìràn díẹ̀ bó ṣe yàn márùn-ún bó ṣe yàn mẹ́wàá tí kò bá sí láti pa nǹkan a lè ṣe toast bread a lè ṣe mọ́sà a lè gbé dàbínù kalẹ̀ kí wọ́n kàn kó a má bàa fara nira wa lára bọ́tà ààyè rẹ̀ bá wà á pa àwọn èèyàn jọ wọ́n pẹran wọ́n pa màálù wọ́n fi kóníyàn lẹ́yìn jọ tòtórí pé kí ni nínú tí máa mú kéèyàn dógókè àgbà níwájú ọlọ́run ọba ní ti dáadáa ó ní ìfúnni ló ń jẹjẹ kápẹ́ra wọn kó fi lálùbáríkà sí gbogbo eléyìí ló ṣe bọ̀ bó bá ṣe jẹ́ bó bá ṣe wá níwọ̀ntúnwọ̀nsì ni. àwa fẹ́ ṣe léyìí a gbọ́dọ̀ ṣọ́ tí ó wàá ba ìjókòó yẹn jẹ́ tí ó fi jẹ́ wípé àtúbọ̀tán burúkú yóò wàá tàtàrà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí. Si, lọ́kọláya kí ni tó lè fa eléyìí tí ìjókòó wa tó bá lọ yapa sí ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ afẹ́ wa ṣèjókòó afẹ́ ṣàjọyọ̀ báyìí nísìn àwa yọ yọ̀bẹ tìrúgbà àwa gbàdànù haramu ni aṣọ wa wá ń wọlé orí burúkú ni àwa wa góòlù sọ́run àwa sáyà kò jọra wọn haramu ni àwa ní ká ra kárara wà típsì díẹ̀ ká fọtí gé díẹ̀ ìbá àmọ́jú kékeré lọ kátàtẹ̀ káwà háì fúngbà kan orí burúkú ni gbogbo wọ̀nyí torí pé kí ni ọtí èso mi tí mùsùlùmí máa fi ṣègbádùn orí burúkú ni gbàtà mú kéde ṣe irú táyé ń bí ọtí olóṣì àwọn olórí burúkú ni táyé ń bí náà gbàlùjẹ́ náà láti lè mú tiwa ẹni tó bá dẹ̀ bá wọn mú láyé ń bí kò ní bá wọn rí mu lọ́rùn kàwa mùsùlùmí di tọ̀hún ọtí ìgbádùn tọ́lọ́wọ́n bá ti pèsè fún wa nínú ọgbà àlìjẹ́nà á jẹ́ kí wọ́n gbọ́ yé pẹ́sìn ní problem tí wọ́n tí àwọn ọ̀gọ̀rọ̀ ní ni wípé wọ́n rò pé culture ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ téèyàn bá rẹ̀ ti jẹ́ mùsùlùmí àtẹ̀sìn rẹ̀ àti culture rẹ̀ ó ti dòdì ó ti dọ̀kan ṣoṣo náà ní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù so àìlágbọ́yé yẹn ọ̀gọ̀rọ̀ àwọn àfáà gan iṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn náà kọ́lọ́ba kó ṣe nírọ̀rùn fún wa tíwà tìyàwó rẹ̀ bá ti gbọ́ra yín rí tí ṣé wọ́n ti wọ́n ti wọ́n ti sọ pé àwọn ti fún ẹ lọ́mọ ẹ́ àyìn kéwú kó gọ̀ èyìn kéwú kó gọ̀ torí gbólóhùn gbọ́dọ̀ jáde tí gbólóhùn bá ti jáde wípé ah a ti fún ọlọ́mọ o igi at least káwọn ẹlẹ́rìí wà níbi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn eléyìí ní igi so tí ọba tí ìsìnyùn bẹ̀ tó yẹ pé wọ́n ní kó ṣe máa wá náà ní pa àwọn èèyàn rẹ̀ wá nǹkan igi ò tí so but tẹ́wọ́n àti tẹ́wọ́n pé tẹ́wọ́n fún ẹ láàyè ìwọ ni prominent contestant nǹkan sẹ́nìkan kan wọn ò gbà kẹ́nìkan kan kó tún nájà yẹn mọ́ because ọmọ ìyá rẹ̀ bá ti nájà tí wọ́n dẹ̀ ti fi sí ẹlòmíì ò gbọ́dọ̀ sọ pé òun ó tún máa rìn ní bèbè ibẹ̀ mọ́ àwọn òbí gan dẹ̀ gbọ́dọ̀ má jẹ́ kí ẹlòmíì orin bèbè àfi tí wọ́n tó bá yẹ pé wọ́n ká nǹkan kan mọ́ lọ́wọ́ tí kò yẹ ká ká mùsùlùmí mọ́ di irú nǹkan báyìí ẹ lè bẹ́gi fún un rárá o a ní gbé ọmọ wa lọ sí ju ilé ṣùgbọ́n èèyàn dáadáa ni ọkàn balẹ̀ sí ẹ̀ ń kàn kí ìgbésí kó jẹ́ dáadáa ẹ̀yin ṣètò nǹkan kan ẹ fún wọn ní ààyè níwọ̀ntúnwọ̀nsì bọ́ tí wọ́n bá ti lè ṣe pé wọ́n yá ni pé ọlọ́run fa àlùbáríkà sí a fi fún ẹ ẹ ti di lọ́kọláya ẹ̀yin lẹ́wàá decide bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí ń báyìí torí ire ó fi kún bẹ́ẹ̀ tí òfin ní sábúrú ẹ̀yin méjèèjì lẹ́ jókòó ẹ wàá ẹ gbọ́ra yín yé lórí èèyàn torí tó bá délẹ̀ tán sọmọ pé tìdí bá bàjẹ́ kọ́lọ́mọ́ bá tiwa jẹ́ tẹ́nídìí ní dà so. bí mo yé ṣàlàyé fún ìyàwó mi ó ti gbọ́ but òun ní òun ò fẹ́ kọ̀rọ̀ sáwọn mọ́mí òun lẹ́nu àwọn dẹ̀ sọ pé àwọn ìyàwó ló lè sọ bí a ṣe lè ṣe wedding. no ọlọ́run ọba lẹ ń kọ̀rọ̀ sí ní lọ́dọ̀ báyìí. nǹkan tẹ́mi fẹ́ mọ̀ ni pé tọ́ bá ti gbà kí n má ṣe. no ntí àní sọ báyẹn ntí ò bá ti tọ̀nà ntí ọlọ́run ọba fi rọ́jì ṣẹ́ńdọ̀ sọ̀lá àṣọlá má ṣe. alhamdulilayi ìbéèrè ẹlẹ́kejì. náà mi ṣàlà. ẹlẹ́kejì ni pé. Eh tí mo ṣe wà yín sìn. dà. bàbá tó bí mi lọ́mọ. dà. àwọn babaláwo yẹn ni. ok. ok tọ́ba wa pè mí pé. wọ́n ń ṣe méjèèjì papọ̀. but nǹkan tó bí sísè. ṣé wọ́n ń kírun. wọ́n máa ń kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ok. nínú àwẹ̀ nìkan. ok nínú àwẹ̀ nìkan. tọ́ba ti wá pè mí ń pé bóyá kí n wá gba nǹkan kan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń lọ mo máa ń lọ gbà tí n bá ti lọ gba nǹkan yẹn màá sọnù. So but mọ́ èmi ti wá mọ̀ pé mi kì í lò sùdàmọ́ èmi máa ń sọ fún wọn pé gbogbo nǹkan tó máa ń fún mi yẹn mi kì í lò so that kí ni ẹ wá fàjà láàrin mi àti wọn ìgbà tó wá fẹ́ ṣe oyè kan nínú oyè wọn tó máa ń ṣe yẹn náà oyè àwọn oníṣègùn mi wá lọ wọ́n ṣáà àtọ́pá àwọn ọkọ mi lọ́mọ mo wá àwọn ẹ̀gbọ́n mi ṣáà bẹ̀ wọ́n ṣáà wá parí ẹ̀ bọ̀ ẹdijọ́ mẹ́ta wọ́n wá ṣẹ̀wá pé mi pé kí n wá mo wá yọjú sí wọn wọ́n ṣáà gbé kinní kan fún mi pé kí n máa lọ lò náà ni but àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n wá pọ̀ ju wọ́n pọ̀ jù mí lọ tẹ́ pé mi lè mo wá gba kíní yẹn mo wá gbé wálé so that mo wá lọ sọnù ìgbà táwa ń sọ láàrin àwọn kan wá sọ pé kò nẹ́tọ̀ kí n gbà àwọn kan wá ní bí mo ìgbà tí mo sọnù ó sì dá àṣàwà. ó sì dá bó ṣe sọnù yẹn but má sàn láàrin jẹ́ kí wọ́n mọbi tó dúró sí bàbá àti ìyá gbogbo gbìyànjú wọn bí ó ṣe dáa fún wa ni but ibi tí ó ti dáa fún wa kò yá wọn kò dìgbà tá a bá ṣe ṣíríkù tàbí tá a bá ṣe bọ kó tó di pé yọ̀dà fún yàn tó ti yé báyìí nísìnyí ìtí wàá sọ fún ọ ní wípé kí wọ́n fàdúrà sìn ọ́ èyí tó dáwọ́ léyìí kó yọrí sí rere fún ẹ kó jẹ́ kó kọ́rọ̀ ẹ lọ́rùn láti ṣe súnà ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ tẹ̀lé bójúṣe lọ́nà àṣàlàn tó ṣe ló ṣe fẹ́ ṣe kí wọ́n yọ̀ǹda rẹ fún ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ sílá àlọ́sọ́là wọ́n dẹ̀ ń gbìyànjú ìgbìyànjú tiẹ̀ ní pé káwọn náà join kíní yìí èsà rẹ̀ èèyàn gbọ́dọ̀ kú lórí eléyìí bí wọ́n gbọ́ yé bọ̀dí ibìkan ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ́ kọ́kọ́ gba freedom tiẹ̀ ná kó tó di pé kíní torí níbo lọ fẹ́ gọ sí kò sí gọ èyàn é ṣe súnà ọgọ èyàn declaration èyàn jáde tà ní òòsà kan kò lè gbè mí kò dẹ̀ lè sọ mi kò lè tọ́jú mi kò sí wọ́n gbìyànjú wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe bí òbí gẹ́gẹ́ bí òbí ààbò ni wọ́n fẹ́ dábò ẹ̀ bọ̀ wọ́n ní wọ́n yín ẹ lẹ́fọ̀ọ́lọ́n àtòjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́sọ́lá owó ti ní o ti ní àwọn nǹkan tí tọ́lágbára ju tó tó ó tó jà rẹ̀ gbè tó ti yé báyìí nísìnyí ẹ wà á pè because kó ìwọ nìkan máa dá ṣe o ò tí ì bọ́ ń bẹ̀ o ọ gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn náà bí ṣe yí pé wàá gbé àwọn àfáà tí wọ́n gbọ́ yé látòrí àwọn tí tí ó fi máa ń difficult ní pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pera wọn láàfáà wọ́n ń lọ sọ́dọ̀ wọn lọ gbà nǹkan wọ́n dẹ̀ ń jọ ń ṣe ni síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n jọ ń ṣe ni so wọ́n á wọ́n á máa wò yí pé ké wọ nìwọ ké ń bo ni tiẹ̀ ti wá tó fi jẹ́ yí pé ọkàn fẹ́ fi ra rẹ ọfẹ́ fẹ́ ọfẹ́ fi ọfẹ́ fi kóra rẹ sínú ewu concern wọn nìyẹn bòjẹ́ wọ́n gbọ́ yé pé rárá àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ojú kan làdá ní àdá tí wọn ò lójú kan so òun èyí sára rẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ yẹn yé yóò ní ìdí kí wọn náà wá ìmọ̀ dáadáa kó tó di pé ó lè pè wọ́n ó lè máa kún fàdúrà fún wọn yí pé kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí kó rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n lè ṣe ti ọba adẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ẹ bó ṣe fi wọ́n jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀nà àánú ni gbogbo ọ̀nà ọ̀nà àánú ni ọ̀nà òṣì ni tó yẹ pé téèyàn bá bá bẹ́ẹ̀ kú kò ní rí ìdọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba kọ́yà wáyà. Hmm. lọ́dọ̀ àwọn ìyá wa àwọn awuyewuye kan ń ṣẹlẹ̀ nípa pé bóyá yàwó ọkọ eléyìí níyàwó méjì eléyìí níyàwó kan oníkàkú ti wá fọ́ọ̀mù caucus group ètò ìwọ tó bá ti ní tó yẹ pé ìyàwó nìwọ ìwọ ní gúrùpù tiẹ̀ àwọn ìyáálé náà ní gúrùpù tiwọn tó àtàwọn tí wọn ò tí ní kí ẹni tó ṣe wípé ó ti ní ìyálé ni ó náwọn góòpù tiẹ̀ àwọn kan ò wá gbọ́dọ̀ máa bá ẹni tí ìyálé yẹn bá ti ń bá ṣọ̀tá bí ń ṣe pé nù ẹ má bínú bẹ́ẹ̀ sì bínú ẹ bínú torí ìbánisọ̀tá náà ni à lágbájá o ẹ má bá sọ̀rẹ́ mi mú lọ́rẹ̀ẹ́ so kí ni wá ní ìdàkejì ọ̀rẹ́ so awuyewuye wá ń ṣẹlẹ̀ débi pé ó ti mú àwọn àbújẹ́njẹ́kù tó pọ̀ ó ti mú bá wa lórí kíni tó ẹ̀sà ọ̀rọ̀ yìí ó yẹ yín ju bí mo ṣe sọ lọ ẹ bẹ́ẹ̀ sì bá wa yanjú abala yìí torí pé ṣé ìtakò ni torí páyà ọlọ́run ọba ni tó fi nǹkan yìí tó fi lélẹ̀ pé ká ṣe é àbí ìtako ti mùsùlùmí àbí ìbá mùsùlùmí ṣọ̀tá kò yé èèyàn mọ́ àbí ìwà kèfèrí oúnjẹ wá ń dẹ́wu mùsùlùmí tó ẹ dákun ẹni re ni wọ́n ṣùgbọ́n sì fẹ́ lò wọ́n. bákìyà tó jà ilé yà náà ni. ẹ ṣe ń sà ìzákun lọ́kẹ́rà. ràlẹ̀ràlẹ̀ àṣẹ́kù ojú dúdú ọpọlọ dúdú tọ́dẹ́jẹ́ yí pé yí máa bí ìwà dúdú ìwàkíwà ìbáṣepọ̀ pẹ̀lú ẹni ẹ̀dá wọ́n gbọ́dọ̀ dá lérí bọ́lọ̀wọ̀n ọba ṣe gbé kalẹ̀ subhanahu wa ta'ala tó jíṣẹ́ náà sàlám dẹ́ sàlàyé rẹ̀ grouping caucus kan tẹ́nìkan bá fọ́ọ̀mù tó yapa sí tí ọlọ́run bá fi sun lójì sẹ́nà sàlàsàlàm orí ibú ni kò lóko méjì. ìtaàkàn ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa lóbìnrin ni pé kéèyàn jí látàárọ̀ kó jókòó síbì kan títí títí zuru <coughs> fi tó kó tún kó lẹ́yìn zuhur kó tún gba ibòmíì lọ tó pé àkíran báyìí lẹ́yìn asri ni àsìkò tó lò yìí yóò ṣe ìṣirò rẹ̀ níwájú ọba adẹ́dàbò olóṣèlú èyí tí ò bá tẹ̀lé ojú ọ̀nà bọ́lá wọn bá ti fi ń náà sàásìlám lórí rẹ̀ nínú àwọn àsìkò tá a lò yìí ìbálẹ́jẹ́ burúkú ní ọ̀jẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ràn ẹ ní ẹ̀dá kan tí ìbá ṣe pé ẹnìyẹn ti ń ṣe ọjọ́ ìtọ́lọ́wọ́n bá fẹ́ràn tó ṣiṣẹ́ náà sàrà sálàm dẹ̀ lọ. tọ́ba yẹ pé basis ìdí tó ń fi bẹ́ nìkan ṣe ọ̀yà pàṣẹlẹ̀ orí burúkú ni kí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún but kì í sọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ìjókòó wọn yóò máa continue ní yóò máa ahad al-qadim kí wọ́n fi máa àwọn kankan ó gbóná ju bó ṣe rọra yàn yìí lọ tó jẹ́ pé n tí a kàn lè sọ náà ni wípé kò sí àgbọ́yé ni torí masalan ó yẹ kọ́mọbìnrin mọ̀ wípé tóun bá ti borí àsọ̀rọ̀ ojú bíbò òun kàn borí lásán ó ní sítándàdì ẹ̀kọ́ tí à ń retí lọ́dọ̀ rẹ̀ tọ́ba wa ti di pé ó tún ti bá dé wípé ó tún ń bọ socks ah ó ti ju ordinary level lọ ọ wá tún tẹ̀síwájú ó ní niqab lòun ó lò ah kọ́lọ̀ mọ́ fàgò wá sẹ́yìn ó ní àwọn àṣesí ìwà ìsọ̀rọ̀ sí àti ìrìnsí tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ èèyàn tó ti kẹ̀rẹ̀ nídìí eléyìí àbùkù ńlá kí ọba dẹ́dà kọ́ máa bà wá jẹ́ kó dẹ̀ tún wá sí ó nídìí ẹ̀kọ́ àwọn kan nìkan ò lè dá sí gbogbo wa náà ni àwọn tí wọ́n bá fẹ́ láàrin ara wọn náà wọ́n níṣẹ́ tí wọ́n ṣe lórí rẹ̀ tó pọ̀ tó jẹ́ pé tírú nǹkan bá ń bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n máa ṣe ṣáì síra wọn kí wọ́n má bàa fi fààyè gbà á ọlọ́run ó ṣe ní rọrùn. ẹ dákun lọ́kàn rẹ̀ ẹ dákun torí àsìkò àwọn obìnrin wọ́n béèrè pé ṣé tí ọkọ àwọn àwọn jọ i mean ọkọ àtìyàwó bàbá ìyàwó wá pàṣẹ pé kán má ṣe nǹkan kan ó advice wọn lórí pé kán má ṣe nǹkan kan ọkọ wa bẹ́ẹ̀ni kò sọ pé ó pàṣẹ bẹ́ẹ̀ni ah. so ọkọ wa insist pé ọkọ wa tún sọ pé òun máa ṣe tòun lélẹ́yìn èwo ni kóun tẹ̀lé nínú àwọn méjèèjì ṣọ́kọ̀ ìtọ́kọ̀ ń sọ ni kóhun ó tẹ̀lé ni àbí tí bàbá ń sọ. ìtọ́ba ti bó fi hàn láwọn bá mú bẹ̀. jazakumullahu khairan. salati. látàdì màálùkì fi máa fi ètò kọ́lùkì àkùn. هذه قاعدة يعني في معاملة بينك وبين أي أحد òfin píríncípù ni tó jẹ́ pé yọjọ́ di ti ń bẹ láàrin ẹni ẹ̀dá ọ̀fẹ́ ẹni tí àṣẹ wà lọ́wọ́ rẹ̀ ó pàṣẹ bọ́dà àṣẹ ń wá yapa sí ní tọ́lọ́mọ bá fi rójìṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá àṣẹ ń gan fúnra rẹ̀ la mahalla lahu min al-i'rab kò tẹ̀ rí ibi dúró sí kò exist bí ìgbà tí ó exist ni a ní tẹ̀lé torí kò sí eh, kò sí ìgbàláyè pé ah Allah subhanahu wa ta'ala ní òun ní ká bẹ̀rù tó bá ti di pé òun bẹ̀rù nǹkan mi yàtọ̀ sóhun á ewu lálẹ́ masalan amú àpèjúwe wa ń bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà múra wọn sàbẹ̀ níṣẹ́ wọ́n dẹ̀ fẹ́ nìkan ṣe amírù lé wọn lórí àṣìṣe kéèyàn misbehave kò tí ò lè bá àfàwọn tó náà ọba yà sọ́tọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba. Allah subhanahu wa ta'ala ó ń ṣọ́ wọn ni lórí tó fi rán wọn látìgbà tó ti fi ránṣẹ́ títí tí wọ́n ó fi jíṣẹ́ àtìgbà tí wọ́n bá fi jíṣẹ́ tán. wọ́n ṣe tán ó wò pé ọ̀kan ẹni tó já mi kí wọ́n dáná kí wọ́n kó sí. àwọn yòókù ń wò wípé ah, àṣà mi rù a gbọ́dọ̀ tẹ̀lé ọ̀kan ni wọ́n ní rárá iná táàrí la sá fún la fi tẹ̀lé màmá sallallahu alaihi wasallam ẹnìkan wá dé ìta àfojúrí oníká kó síbẹ̀ mustahil ala ala aqlu salim ó ní ọlọ́run ọba ní kí ó gbẹnu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ń bẹ̀ èyí ni wọ́n ń jà sí tiná ikú ọ̀rọ̀ déwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu ni ẹ̀yin tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ sínú náà bẹ́ẹ̀ bá kó síbẹ̀ ni inú náà lẹ̀ bá wà títí díjọ́ gbẹ̀ndàkíá àìtẹ̀lé òfin tọ́ba yapa sí ní tọ́lọ́wọ́n bá fi hàn jíṣẹ́ náà sílára náà sàn tọkọ bá ní báyìí bàbá kọ́lé bàbá ọkọ náà ní báyìí ìyá ọkọ náà bẹ́ẹ̀ torí nígbà tọ́ba ẹni tó ní wàhálà jù òun lọkùnrin tọ́ ọ bá ti fẹ́ òbí ti di pípọ̀ àtẹnitọ́ fẹ́ ṣe dà àtẹnitọ́ fẹ́ ṣe dà gbogbo wọn ni wọ́n yọjú wọ́n ti tóbi bàbá di méjì àtàwọn bàbá bàbá ètò fojú hàn méjì ni àwọn ẹ̀yà dínà ti di méjì àwọn àtàwọn ẹ̀yà ẹ̀yà tọ́ ẹ pé tọ́ bá ti sọ báwọn ní ẹ̀ẹ́dẹ̀ ṣe báyìí tọ́ bá ṣe báyìí so tí ì bá ṣe pé tí àrìn dúró lọ́wọ́ rẹ dáadáa wàhálà lè tẹ̀lẹ̀. Kini ni sáàrin dẹ̀ lè dúró lọ́wọ́ rẹ dáadáa wọ fún ara rẹ ọ wà á gbọ́ kéwúyé sí dáadáa bá a ṣe é ṣe tọlọ́kọláya ló fi jẹ́ pé ẹni tí kó jìnnà sílé kéwúyú ò ní ọkọ ìyàwó ni wọ́n dẹ̀ sílé àwọn ni wọ́n sílé ọkọ ni kó sílé why because Hmm? àwọn tí ò tí ì experience rí yóò àmọ́ experience ẹ̀ nísìn ọlọ́run bá dẹ̀ ni má faratna fil kitab min shay'i ààfin kankan lẹ̀ nínú tíra yìí pé ká wá ṣe àìbìkítà láì dá sí kò sí tọ́lọ́run dá sí mbẹ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tó bá ti rí báyìí báyìí ni ẹ ṣe tó ti rí báyìí báyìí tá a bá dẹ̀ di tẹ̀lé yùn kò sí bí ọ̀rọ̀ ti lè yanjú láíláí so ìyẹn tó bá ti tẹ̀lé òfin ọlọ́run ọba òun òun lá tẹ̀lé èyí wọn láàdùn olé lórí but bil hikma wal maw'izatil hasana pẹ̀lú ọgbọ́n àti wáàzí ọgbẹ́ rárá níta ń sọ ọmọ ọmọdé níta ń fi ń sọ tèmi náà lẹ́ ń sọ náà ṣe bí báyìí báyìí báyìí báyìí níbo ni tó ń dun tó ń dẹ́rù bà mí bẹ́ẹ̀ ni pé ọlọ́run bá sọ báyìí òjíṣẹ́ náà sàrà sàrà àwọn sàábé sọ báyìí ní tó ká mi lápákó náà ni àjẹbẹ́ mọ́mọ́ pé tèmi lẹ́ ń ṣe náà so bó ń bó ń ṣe ń sá bẹ́ẹ̀ náà ni wàá máa wàá dọ́gbọ́n máa ṣùgbọ́n tó o bá ní à mo èmi èmi e, ní baálé o wọ́n sọ fún ọ yí pé o tí tó baálé ṣe wọ́n sọ fún ẹ pé o tí tó baálé ṣe tọ́ <laughs> in the in the end ìwọ tó ní òdodo lọ́wọ́ ọ àdì ẹni tó yẹ pé nígbà wọn bá ti bọ́ sókò tó ń di rẹ̀ sọmọ yìí pé àfi kọ́ máa kọ́ fọ́ ọmọ ká ká ká tó ló fi jẹ́ pé ìyẹn wà very cautious pẹ̀lú rẹ̀.

mọ example wa ah ya le ya akhi fantasy ni ko pèsè ń tó àkèyà mú example wa wọn gbé kò ṣẹ̀ṣẹ̀ ìdáyé kì í sí ń tàṣẹ ìdáyé nǹkan tó wá tá a ti bá ń bẹ̀ ni mú wa mú example kan ṣoṣo wa. wá ṣe ilé tòun gangan yẹn bàbá ìyẹn bàbá ọkọ ó ní kó wá ṣe ilé tòun ọkọ ìyá wa ní òun ò fẹ́ ṣe ní bẹ́ẹ̀ ibi tóun wà lòun ti fẹ́ ṣe ilé bàbá ẹ̀ náà ni ilé ọkọ náà ni ẹ̀ náà ẹ̀wọ́n tí mo sọ náà ni ẹ pé èwo ni irú situation rẹ̀ now <laughs> now <laughs>

ẹ̀yin àwọn tá a bá lè mẹ́kẹ̀ ẹjẹ́ á lọ adẹ̀ lọ adẹ̀ ṣe bẹ́ẹ̀ á ó ti ẹ̀ fi pọ́n wa lé ẹni ọ̀dà wà tó ọ̀bà ṣe ẹ máa ṣe lọ́dọ̀ yín lọ. hamadu basit yà á sè kó kò lè tó bá ọ̀hún ilé ta ni ilé mi náà ni àbí bẹ́ẹ̀ kọ́ so wọ́n fẹ́ wá ilé ọlọ́wọ́ ní kí wọ́n lè mẹ́kẹ̀ẹ́. Eh, you know so instant buy ṣẹlẹ̀ instant buy ṣẹlẹ̀ so that àkàfù tẹ́rọ̀ bá ti rí báyìí àkàfù dọ̀rọ̀ èyí tí ò ní múyàn pọnyánrin wájú ń bẹ̀ lèyàn ó tẹ̀lé bàbá ní ilé mi lẹ́ti ṣe ṣó ní ráìtì àbí òní ta ló bímọ ah, bàbá bàbá bàbá nínà ó ní lọ́mọ ó ló lọ́mọ náà nígbà tó bá ṣì wà tí n tó bá ń dìmáàndì right lé lórí tí ìbá ṣe pọ́ tako ṣẹ̀ríà ó ní right ẹ̀ um, so gbèsè nù gbèsè nù. ọkọ ìyàwó decide pé ibì kan lòun àti àwọn òun fẹ́ lọ gbé. kí ni bí ah, ok kí ni dì í. bóyá fáwọn ọdún kan tó ṣàlàyé fún wọn tí bẹ́ẹ̀ díyẹn ò wá tí ò rí ibi dé sí lọ́dọ̀ bàbá ọkọ. àbí dàmí bóyá bàbá ìyàwó ẹ kí n lo bàbá ìyàwó

àwọn ọmọ òun náà mọ̀ lọ lé kéwú kò sígbà tó bá náwó rẹpẹtẹ bíi ti bí Àbújá lòun wà òun ó lè máa yọjú sí wọn ní gbogbo ìgbà arrangement yẹn wà òkè àwọn òbí ìyàwó ní ìlú àwọn Boko Haram àwọn ò lọ àwọn ò gbà kó mọ́ ọmọ àwọn lọ example yẹn ló ń sọ àbí yóò tẹ̀lé tiwọn oh, all right wọ́n láì àwọn tí wọ́n ń bẹ lọ́hùn ọkàn wọn kó sókè àwọn tí wọ́n láyà gan tí wọ́n wà lọ wọ́n ń sá kúrò ṣé ọmọ sáà tó gbogbo orú nǹkan báwọn lè kí ni tí wọ́n ń sọ láàrẹ̀lẹ̀ kí ni tí wọ́n ń sọ ṣé wọ́n rí wí so uh, maslaha raja tí ìṣúra ti ṣẹlẹ̀ báyìí kí ni àtúnṣe tó mókè àti tí ó dẹ̀ dálé lórí ni pé dẹ́fẹ̀ mọ́sọ̀dà ntí ó mú aburú wá bó la ṣe fẹ́ ti dànù wọ́n rí sọ ní tí wọ́n sọ àbí bẹ́ẹ̀ kọ́ tó máa ń sọ yí pé à ẹ́ à ṣe báwọn èèyàn kan náà ni wọ́n ń gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ̀t kìí ṣe yí pé wọ́n mọ̀ mọ̀ lè gbé bẹ́ńgbà tí wàhálà ṣẹlẹ̀ ibi tí wọ́n dá wọn sí nìyẹn aláwọn èèyàn tí wọ́n rí mọ́sídà yẹn tó ṣẹlẹ̀ wọ́n sá kúrò wọ́n dẹ̀ yẹ kí wọ́n sá ní lóòótọ́ so gbogbo àwọn ọdún kan báyìí lè yóò rò mọ́ra wọn kì í ṣe tí ọ̀rọ̀ sọ̀rọ̀ pé tí ọmọdé máa ń gégi àgbàlagbà ibi tí ó wò sí ni ọmọ wò bọ̀dọ̀ ọmọdé ọmọ wípé òun ṣà ń gégi ni ó ní gbìyànjú ó ní akitiyan ó ní gbogbo ẹ̀ but ibo ló fẹ́ balẹ̀ sí lòun ọmọ wò so gbogbo àwọn ọdún gbogbo àwọn experience yẹn á yára wa. ní nàtíjà tí ó bá jáde ń bẹ̀ yóò jẹ́ nàtíjà tó wà mature tí ò ní jẹ́ pé ọmọdé ní í ṣe wọ́n ẹni tí ń ṣe súnà kú lẹ́ni tí wọ́n sọ pé ọmọdé ní í ṣe torí ẹ̀wù àgbà ló gbé wọ̀ ọmọdé ò lè ṣèyàn lé lórí yes so èèyàn gbọ́dọ̀ gbọ́yùn yìí dáadáa ló fi jẹ́ pé gbogbo tí wọ́n bá ń ṣe yóò ṣe pẹ̀lú àròjinlẹ̀ gbogbo àwọn kan wá ìdí yẹn ni fi jẹ́ pé ẹni tí ń ṣe súnà tí ẹni tó lọ́jọ́ lórí ò bá sí ní súnà yóò tẹ̀lé ní súnà lẹ́yìn ni láti lògbésí ayé rẹ̀ kó lè yanjú ṣe pé ní súnà ni wọ́n wá tẹ̀lé o so tí ó wá pàtàkì lórí ẹni súnà ni pé ìyá ayọ́ ẹlẹ́dínà àmọ́nù àmìnú ẹ̀yin tẹ́ gbọ́ súnà yóò ẹ tẹ̀lé súnà bó ṣe yẹ kẹ́ ẹ èyí ló jẹ́ pé kí èèyàn fi lè kárí àwọn èèyàn along tí òfin ní jẹ́ pé èèyàn ṣe mistake kọ́lọ́wọ́n ọba akọ́yà wáyà ṣiṣe now. báwọn rí gbà. lórí ọ̀rọ̀ àwọn sisters wa tán mú wálé kan yìí. now. Eh, ó dàbí pé ó tẹ̀ tún ní mọ́ dimension jù ẹ lọ eh, like ìgbà míì bá délé mo máa ń bá wife mi sọ̀rọ̀ pé ah o rántí nǹkan tí sheik sọ báyìí lórí nǹkan báyìí báyìí ah a ní ariwo tán pa lókè òtẹ̀jẹ̀ káwọn mọ anything. eyín gan ni mo rò pé wọ́n sọ̀rọ̀ lé lórí jù. Eh. so o o meeting point làwọn èèyàn ẹlòmíín fi ń ṣe ṣe pé alcohol ni wọ́n wá eh. agbàfọ̀ ẹlòmíín tó tẹ̀ ní lecture ẹ láti gbọ́ òní opportunity. bẹ́ẹ̀ni mo tiẹ̀ mọ ẹni tó wá ọgbọ́n kásẹ̀tì àbọ̀ Aisha òun ó tracy ibẹ̀ lọ ó dẹ̀ gbòkè lọ yá gbọ́ láti Kòròdú ó dẹ̀ gbòkè lọ ó ní wọn ò jẹ́ kó wọn gbọ́ nǹkan kan látòkè délẹ̀ òun àwọn wípé ah irú ìbá waste àsìkò èèyàn lélẹ̀ this is the issue àdánwò ńlá ni àdánwò ńlá ni àwọn aláriwo yẹn gangan ní issue tí yẹn bá ti wà solved gbogbo wọ́nranwọ̀nran yòókù máa wà solved àwọn ọkọ wọn la ṣé kò lè mú igi dání kọ́ á máa kó bọ̀yàwó níyàwó náà àti pé ojú ò kára mọ́ torí mo gbọ́ pé nígbàtí tó bá dé sí wọn níwájú aláàkọ́lù fàdìl mọ̀tẹ́rà adédọ̀kùn wọ́n máa sọ fún yín pé ṣé ká pa kéwùtì kakúkú gbọ́ tí gbà ẹni wọ́n á tẹ̀tù wá bára lẹ̀ iṣẹ́ sí wọn àti tọmọdé sáwàsáwà. Náà. sórí bó ṣe wà lábàtà nígbà tí wọ́n ní ká lọ sókè kí àwọn ọmọ ìyá lọ́kùnrin wà ń sálẹ̀ in tó ń ṣẹlẹ̀ ní sálẹ̀ láàrin ọmọ ìyá lọ́kùnrin ó burú ju tí wọ́n tá ń sọ ìlọ sọ yìí lọ́nà. tó ń túmọ̀ sí pé kí ni iná ò tí ì tàn láṣọ nìyẹn o ẹ̀jẹ̀ ò pé kìí ṣàwọn nìkan ni wọn ò lẹ́kọ̀ọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọkọ wa náà tí wọ́n wà ń sàlẹ̀ àwọn náà ò lẹ́kọ̀ọ́ torí bá a bá ti sọ tiwọn náà ká sọ ti àwọn atakùn náà àìlẹ́kọ̀ọ́ yẹn jẹ́nẹ́rà ni so kí olúkálùkù ó tún àyè tiẹ̀ sí kọ́lọ́hún fún àtúnṣe náà ṣiṣẹ́. bí bá ń kọ bàbá wọ́n láàlẹ́kọ̀ọ́ tó ọlọ́run jẹ́ gbọ́ yé òdodo ọ̀rọ̀ ni bí àwọn ọkọ wa ṣe rí bẹ́ẹ̀ náà làwọn ìyàwó wa rí òdodo ọ̀rọ̀ ni tó wọ́n ní àwọn ìyá wa wọ́n lẹ́ẹ̀ tún da àjà wa lọ tó àmọ́ níbi tán sọdé ẹnìkan ò wá síbí wa gbọ́ lẹ́tọ̀ kó wá ní kọ̀ǹplíǹ pàwọ̀ ọkùnrin o. àjẹun ò gbọ́ràn wọ́n lójú káwa mọ́ àmọ́ ẹjẹ́ kéjú ó kẹ́yìn náà mọ́ lókè o jazakumullahu khairata náà ní kákó tán torí tá bá ti kírun kákan máa lọ ni kí wọ́n di pé àtúndára wa dúró wọ́n ní tí n bá tún fẹ́ fún wa lóúnjẹ bíi di sunday ẹ̀wọ̀n pé mo ní àwọn tí ò tí jẹun ní sunday kan dúró káwa jẹun adẹ̀ jẹun àbí bẹ́ẹ̀ so now so ọlọ́run sọ alẹ́sàn rí ní àwọn ètò ìnáwó wa lóríṣiríṣiríṣi bá ti máa ń so kí ní on behalf of myself àtàwọn bàbá àti gbogbo àwa gbogbo àwọn elétò wọ́n ní ká dúpẹ́ fún gbogbo jàmá gẹ́gẹ́ bàbá ṣe dúpẹ́ so kí ọlọ́run kó san wá lẹ́san rí gbogbo oníkàlùkù tó dá sí pẹ̀ládùá ìnáwó lóríṣiríṣi kí ọlọ́run bá kó dákun bá san ní ẹ̀san rí kí ọlọ́run kó. Ko jẹ́ kí oore náà kó kárí ẹni kọ̀ọ̀kan wa ní kátó kírun ní ẹja kírun so ẹ̀mí owó ti balẹ̀ ńgbà náà torí tí mo fẹ́ béèrè ẹ lè mú wá ẹ má wàá kánjú o tẹ́lẹ̀ pé mo ti fẹ́ afẹ́tura wa lẹ̀ ni ẹ má kánjú torí ẹ má bínú á gbowó lọ́wọ́ ara wa jazakumullahu khairan subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta واستغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته